ikọ̀ mi jọ̀ọ́jọ̀ọ́jọ̀ ikọ̀ mi fọ́rin go fọ́rin. ọ̀gbẹ́ni ah, ọlọ́run ní pàfàjì ẹ̀ lọ mọ́mọ́ pàfàjì mi o ah, ó sì ní mi láì wọlé oṣù tó sì tap tap tap tap tap tap ẹni pọ̀ sí pẹ́ lórí tiktok. ẹfẹ jẹ ṣá látàrọ tí mo ti wọlé tani gbọ́ máa kó nǹkan tó wà nílé náà nìyẹn bó máa kékeré àdúgbò nìyàbí. ta ni kékeré àdúgbò ìwọ tó ọbẹ̀ gíṣì mi lóru. ìwà òkè báyìí mo ń kọ mo ń kà sí fún. nke o kan. tó bá ń gbọ́ God bless your existence God bless your existence ọgbọ́dọ̀ mọ disturbing America kán lè bá mọ̀ pé o sì ń exist. má lọ disturb America tó bá lọ. n tí mo sọ fún ọ ni pé mo ń disturb àwọn neighborhood kán lè mọ̀ pé mo ti wà láyé tẹ́lẹ̀ mo máa ń dín jáde tí wọ́n máa ń kàn lẹ́kùn pé wọ́n ah, kó apá ọ̀pọ̀ mo lè mọ dín tọ́kí wọ́n ní ah, is plenty in the year. àwọn tajọ́ ń gbénu léyìí tí bá ṣe nǹkan wọn máa ń pariwo ọ̀pọ̀ ọ̀pọ̀ ni wọ́n sì máa ń rìkọ́dù mi wọ́n máa ń pósìtì e. lẹ́yìn jẹ́ mẹ́ta ìkọ̀kọ̀ fọ́tà olúwa rẹ̀ ṣé wàá ní mọ̀ ọkọrin kan lè bá mọ̀ pé mo ṣe ń dáyé ọ̀gbẹ́ni mọ́ni mi lára o wọ́n ní kọ́ bẹ́kìsì bí olè lóru. kí ló wà lọ báyìí kí ló ṣẹlẹ̀. nǹkan kan lọ o mò ń gbórin ni mò ń dánú ara mi dùn. mo kò sí nǹkan kan gbòòrò ìgboro yẹn gbẹ o. ìgboro sí nígbẹ sọmọ pẹni tí ń dún ìgboro lẹ́nu jẹmẹta yìí ó ti kó gbogbo ìgboro sínú frying pan ó ti wá dín wa òun gán ti wà distract pressure ti wà fóònù náà ó ti gbàgbé wa sínú frying pan ìdí mò ń gbìyànjú àti sọ fún ni pé ìgboro ti gbẹ so ẹni tó bá sì ń sọ́fìtì fún kọ́ ọmọ bí ó ti sílé ayé ara rẹ̀. imagine pé pẹ̀lú gbogbo qualifications mi tí bá fún wọn ní gbogbo certificate mi báyìí fún wọn wọn rí sàkọkọ fún wọn kàn ń decline ẹni so annoying. so qualify nǹkan kan nínú ilé ayé yìí ah. symptoms of mini pain ti ń bẹnu fáìlì ní ìsìn credential. kí ni wọ́n ní. so qualifications mean um, the what's it called the SSCM um, primary school what's it called primary school certificate. Eh, um, St. Mary RCM Sangam. Uh, junior secondary school lele JSS. ìsàlẹ̀ ẹ̀kọ́ mi ti grammar school. and then. Um, ti waec lẹ́lẹ́ ssc ọkọ̀ tí fún mi ti waec ni wọ́n ní mo fẹ́ english kò máa ṣe lọ́tún ṣe. result waec yẹn ló blank yìí àpẹẹrẹ kò ní rè mú bọ̀rẹ̀ ní tó bá ń fi ìwé wáṣẹ́ káàkiri àwọn tó ń kàwé gangan normal normal wọn ríṣẹ́ gbogbo àwọn lọ́ọ̀yà tó máa ti ṣe practical báyìí wọ́n ti wọ́n lọ sí di nursing àfi doctor ni àwọn tí wọ́n ka ìwé gidi àwọn tó ń ṣe accounting wọ́n ti tì wọ́n lọ sí di eh, nurse àbí doctor some reason àwọn tí wọ́n practice tán jẹ́ doctor àti nurse gbogbo wọn ti lọ UK wọn ti lọ ṣiṣẹ́ pánsì. Ah, ẹni tó bẹ́ta ẹni tó bá ti lè ní problem tó bá ti lè gbéra ẹ̀ lọ sí hospital báyìí tó má gun lábẹ́rẹ́ ẹlòmíì mọ̀ kébi ewúrẹ́ ni. tó láwọn tó kọlé báyìí gangan ò sí aráàndì mọ́ nísìnyí tí nǹkan kan bá ti ń ṣe mo ti ń bẹ àwọn ará ilé mi sọ̀rọ̀ kan jọ kan wọn bá mi ṣàgbo agbo ni mo fi ń wora mi sàn báyìí mi lọ́sọ̀ tútù wọn. uni problem tí mò ń ní ń sìn ni pé owó lè máa dín ìwọ̀n ẹ̀sìn kọ́dìrì tó gbalé fún wa tó travel out kó lè bá wa renew ẹ̀ báwo la ṣe fẹ́ renew ẹ̀ báyìí. alágbàkọ ni kọ́dìrì ìjọ tó ti gbélé fún wa pé ká máa sanwó ẹ lọmọdé mọ bóyá ó fi wá ṣẹ̀sì tó bá ti lọ tán. Hmm. òjò ràn lọ́wọ́ kò tí ì dà kéèyàn má ní kò tí ì tó tánà sẹ́ńtọ́rí pọ́ bọ́rọ́ opportunity àti wọ UK èyí wá ní afọ́tò yìí ránṣẹ́ sí wa pé kò tí ì soft fóun ilé tó fi ilẹ̀ fún wa sọfẹ́ kó soft fàyè wa ṣé àpàdà sí trenches. tani mi lọ trenches. àwa méjèèjì ni. èmi èmi ò lọ trenches kankan. ẹ tó wàá fẹ́ lọ trenches mọ̀jà kọjá yìí wa uh-huh. gbogbo wèrè tó ń kó dání kò lè fọ́nṣẹ́ kankan nínú ìlú táwa yìí jẹ́ ká farabalẹ̀ lọ ṣe interview iṣẹ́ tí wọ́n pè wá fún pé ká wá ṣe interview tẹ́lẹ̀ dáwọ̀ bá ti takò wá tó bá fi lè fún wa gbogbo nǹkan mọ̀ soft. Ah. Ah, ìwọ òun kó wèrè lọ́wọ́ dání ọlọ́run wá ṣe ta ni ò fọ́nṣẹ́. ṣàṣẹ lọ síbẹ̀ yẹn ni. má lọ gbé lé mi ọlọ́run tèmi. àmọ̀ nǹkan tó ń fẹ́ mi ń kàn sáà gbọ̀ngàn sí ni pé. mọ̀ sọ tí o ti ń wúlò mo fẹ́ mọ gbórin. bí ẹ sàn kó gbọ́n nǹkan mo fẹ́ sọnù báwo la ti fẹ́ sanwó lé. ọ̀gbẹ́ni mọ́ni mi la o sórí ẹ̀yìn tí mọ́tò bá gbáyàn mọ́tò náà wọ́n fi gbé lọ sọ́sibítù hmm. wèé tó kó wa sí gbèsè inú ilé yìí òun náà lábàá sọ̀rọ̀ hmm. tó bá ti pè fídíò kọ́ọ̀ jẹ́ kí mi bọ̀ra alẹ̀ kórìí bí mo ṣe gbẹ kì í sáà sí bí mo ṣe gbẹ wọnú ilé ìrè. kí nǹkan tó ń tọ́ra sọ nísìnyí. kó bá wa sanwó lé ni. ṣé mo ṣe ti kọ́ ní ìṣe mẹ́rin ni. Ah, ah. ó ti wọ London ìfẹ́ mọ́ṣẹ́ ti ń ṣe. wèrè ń wẹ̀ fókù ni o. kọ́ bá àwọn kó snow hmm. àtàwọn tí ń wẹ̀ fókù àtàwọn tí ń kó snow hmm. wọ́n gbé owó lọ mọ́jẹ̀ kéèyàn kankan parọ́ fún ọ mọ́jẹ̀ hmm. kéèyàn kankan parọ́ fún ọ Samuel mi tọ́ yẹ̀sẹ̀ wọ Amẹ́ríkà wọ́n mọ̀ sẹ́ni bàtà sí mi nígbà tí mo yà kan jù. ah Samuel wùmí ló fi rán wo n táwọn wí dùn o jẹ́ ìzúmù sínú orin mi. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe kó tó bọ̀ ṣé tí fi jó. Hmm. I never see I on fire. They don't go see I on fire. They never see me coming. Apa. Apa. Fifty two bar. Apa. I'm a Karashika. They never see me coming. Ah, mo lérò pé understand the jurisdiction yẹn tí a fi pè yín wá fún interview yẹn. jurisdiction like nǹkan tí ẹ fẹ́ máa ṣe ń bí báyìí. ah oh ah, ah. yes. okay so um, I'd like you to introduce yourselves. Um, kí lorúkọ tí. thank you my name is Olúwagbénwáyọ̀ Fúnmi for short Gbéfún I'm a receptionist. Oh, you are already a receptionist? Yes. Eh. Yeah, I've do reception before. Eh. Yeah, six months experience. Six months. Okay, that's that's good. But your name is Befo. For short. Okay, interesting. Okay, because the problem. Um, Ayingo? Um, my name is Sanusi Akpankufo. Akpankufo. Don't get it twisted. Love is a beautiful thing. It's not just again. ṣé èèyàn náà wà lára orúkọ yín máa ń relate ẹ̀ mọ́ tí bá ti ń pe àpapọ̀ fún I know my name is gonna give you a lot of problems if I don't break it down for you. okay should I break it down. please do. God bless you. ẹ pé Sanusi yẹn Yorùbá ni but Apankofo yẹn is a mix up of Yorùbá and Igbo. Oh. oyún rape náà fi bí mi. Ah, ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yìn sẹ́rí wọ́n wá jáde nílé wa wọ́n wá rape wọn mi ni. mo nínú conversation àwọn amúrọ̀bà yẹn dáàdì mi realize pé Igbo ni wọ́n. Hmm. bẹ́ẹ̀ni o sọ fún mi àti bàtà àtijọ́ wa ah. o yẹ pé etí ẹ̀dá bíi etí ọmọ yíbo. Eh, sorry sorry sorry that's not what we're here to discuss she get eh, so expect me ní gbogbo story So how about. Eh, yeah so you're Gbefun right and you are. Apankufo. Apankufo. for short apa. Oh, Akpa. Yes. Oh, okay. It's, it's good. Um, mo like ẹ méjèèjì. Really? Yeah, yeah mo like ẹ. So we should be able to work together láìkì yín. hello sọ̀yàn hello ìwọ ni wèrè ìwọ ni wèrè ọ̀gbẹ́ni mọ́mọ́ ṣe wèrè fún mi jàre o ti ń pè mí látẹ̀kan mo ti ń kọ́tẹ̀ o ti ń pè mí látẹ̀kan mo ti ń kọ́tẹ̀ o fẹ́ pè mí pa ni ọ̀ya ìyìn tí ìfẹ́ sọ fún ọ àkú sọ fún ọ mo wá ṣe interview wọ́n sì fún mi iṣẹ́ wọ́n ti fún mi iṣẹ́ àrìndẹ̀ ìyìn tí mo ìdí mo fẹ́ máa gbà o ti ń fi owó lé mi káàkiri pé kiri màá fún ọ lówó ẹ̀mí tó tẹ gbèsè ní ọ̀tán onígbèsè tí ọba ti gba ọjọ́ mi bóyá kó kúkú wá gbẹ̀mí mi ah. ọ̀gbẹ́ni olè rẹ́mi mi gbàjọ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni kó wéèrè kó mi jáde ta ló ní wèrè Ah, bad energy go far away o bad energy go far away ah èwo ló ṣì ó sì mọ̀ pé tí bá ti change ẹ̀bùn e, ti change ẹ̀dẹ́ lẹ́nu ọ̀gbẹ́ni kó wèrè dànù. Ah, ah, wèrè tí mo jẹ lówó ni èwo ni wọn olóyìnbó kọ́ ọmọ kàfílà ni mọ́mọ́ ra wá ń ké lọ́wọ́ rẹ̀ wá ni mọ́mọ́ ra eight hundred eight hundred mọ́ ra fún thirteen days wá ní mọ́mí òun ti ń sọ̀rọ̀ sọ fẹ́ pa mí ni. ẹ dákun wọn bínú má ìbàjẹ́ àgbà in the spirit of celebration it's really call for celebration. okay. Eh, kí lẹ máa mú. I, I, please, I will advise you not to look down on me, oh, only if you admire my shoe. Ah. Eh. eh. Bẹ́ẹ̀ni, mi máa mọ̀t. Àwọn ni mò ń bá sọ̀rọ̀. Ebi cost for celebration. Ẹ eh, wo mọ̀tì ẹyọ kan ló wà lọ́wọ́ mi, mo sì ti mọ̀ pé tí wọ́n fẹ́ mu. Ọ̀lẹ̀ mo mọ̀, àwọn máa gbé gbẹ̀ nǹkan. Ẹ máa mọ̀ pé mo jẹ wọ́n lówó lẹ́yìn. Gbé fún lórúkọ eléyìí sá, apá nìyẹn àwọn méjèèjì tí mo sọ fún wípé àìṣe employ ni sà. àwọn méjèèjì yìí. bẹ́ẹ̀ ni sà. ara ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ you are welcome to Supcam leading hotel and suites ṣẹ́rí níbí báyìí a máa ń ṣiṣẹ́ dáadáa ni kò sáyè ìmẹ́lẹ́ kò sáyè yọ̀bọ̀kẹ́ tẹ́ ẹ bá ṣiṣẹ́ dáadáa ẹ̀yin náà máa rí èrè ẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ máa fẹ́ kẹ́ ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ nípa ẹ̀yin gangan lẹ ní iṣẹ́ ni. definitely sir. okay no problem mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ manager mo mọ̀ pé a ti bá yín sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ń bẹ̀. sir. so mi ò ní fẹ́ kájà o. Um, you can go. I permission to fall out, sir. All right, you can go. All right. four, four. Oh. Lead the others for you. Lead. Okay, I should lead. Thank you, sir. Yes. Can I lead? so they rò and àwọn boys ma lè anything. Okay, ma wo they come highly recommended o. And what fún wọn ní recommendation letter wá síbí by in fact um, they spoke well of them We pé share, mọṣẹ́ share. níṣẹ́. Look so lanky. Wọ́n gbẹ one? wọn kìkìdá ìgbón ló kún lára wọn. Èyí náà mo pariwo music uh, yeah, trust them to do a good job. kó mi pa ṣiṣẹ́ máa máa náwó lé wọn lórí kọ́tẹ̀ fi ní bọ́dì pé kó lè ṣiṣẹ́. ó yẹ kẹ́yìn náà mo pariwo kọ́ ní yẹn mo mo mo mo trust it. mo trust <laughs> it. mo trust it. mo trust it. Hello. Good morning, sir. Good morning. Welcome to Soapcam Leading Hotel and Soap. Thank you. Oh, so let me see the list of the rooms. There you go, sir. Do you have good AC in all these rooms? Good AC, sir. The rooms are even soundproof, and the bed is orthopedic, sir. <laughs> Your rooms are soundproof? Yes, sir. I would really like to see that. Okay, then I guess I should go for the... The standard room is okay. Standard, sir. Okay. And that has a good AC too? Yes, sir. Okay. Yes, sir. Um, cash or transfer or POS? Let me do transfer. transfer. Yeah. account number lélẹ̀. Sukem leading so. And it's done. Yeah. That's it. Yeah. Yeah, and I've been debited Okay. Um, room. Who's taking up to the room? Ah, sure. Abigail. Abigail. Látàárọ̀. Ah, yeah, yeah. Yeah, ọmọ lọ sí one twenty. ok one twenty. gbé fún tí bá ti mú ọ lọ sínú room mo fẹ́ kitchen. ah Abigail ẹ̀ǹkan náà lọ sọ́mọ́ lọ sí laundry ní tí o tún fẹ́ padà sí kitchen Abigail. ṣé wọ́n ṣe ìfúnilẹ̀ sí i ẹ já lọ. can we just thank you. ẹ gbọ́ ẹ gbọ́ kọ̀dọ̀ kọ̀dọ̀ kọ̀dọ̀ ah. hello, okay. Uh, is that the reception? All right, thank you. Uh, I've been trying to reach the kitchen. It's not going through. So please, can you help us go to them? Ask them to come to room 120, please. Yeah, thank you. <sighs> Wala wa. O ma ṣáà tó débí. Náà ah, ń ṣe. Wàá jẹun pẹ̀lẹ́. Àbí ah, ẹ ń pa mí <laughs> the tall guy? Mm-hmm. What about him? Who accommodates him? Who do the uh, Juvia? But when she saw them smile, o sọ pé kò ní séwu. Uh-uh. Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Okay, well actually mi mọ̀ put one of o máa sọ bẹ́ẹ̀. Èmi náà observe wọn and their service is nice here. Yeah? Mm-hmm. Kó dẹ̀ máa wo ọ̀rẹ́ mi Ọpẹ́ mi mọ̀ bóyá bóyá ti ní ṣe hotel oni hotel la ni. Òun ló ń ṣàǹtẹnumọ́ fún mi pé Sukem leading hotel kan wà o, I should mm. try it out. Ah. Mo ṣe ní ká wá bí that's good. Mm-hmm. but ṣé kì í ṣe pé o ti wá bí lẹ́yìn mi tẹ́lẹ̀. àbí never been here ọpẹ́ yìí náà ni òun mọ ọpẹ́ èjì ni. mo mọ òun ni. ó ní irun àgbọ̀n báyìí. o ṣe tó máa ń tìǹtì rẹ̀ sí mm, kiri báyìí. Oh, so what i'm thinking now is ọmọ àwọn vacation kékèké wa ta máa ń ṣe bí every weekend yẹn. Mm, àwọn weekend get away yẹn. ṣé ká máa lọ bí. ah it's good now. ká máa lọ ah, bí i like their service. jẹ́ n pẹ́ pẹ́ wọn náà bẹ̀rẹ̀ kó wá bẹ̀rẹ̀ wá bí. Ah, kó tẹ̀ wá mú nǹkan tó mọ̀ mu ọtí náà ni. èsì wọn dẹ̀ tutù dáadáa. very cool yẹ jẹ́ tó pè wọ́n padà. ìwọ náà wàá ṣètọ́mọ ìwọ. yes. come in. wo you know me to be a romantic boyfriend mm. i'm buying this for you. thank you. ah ah hey látẹ̀ nǹkan tá a ti ń pè yín. kí ló dé a ti pe kitchen títí tí látẹ̀kọ̀ gba tá a get through sí yìí la pe reception pé kán bá wa pè yín. and the phone refused to go through i think they will fix that. okay. oda no problem kí ni ẹni kitchen. we got a lot of things kí lè fẹ́. babe What do you want? Mo sọ fún pé swallow ló wù mí jẹ. Ọ̀la sí irú swallow lẹ́ni àǹdẹ ni irú àwọn ọbẹ̀ òní yẹn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí ọbẹ̀. A ní afam, a dẹ̀ ní edika ikan. Ọbẹ̀ kan wà tó yẹ pé tẹ bá ń jẹ lọ́wọ́ báyìí Okay, I think I know that. A ní ẹ̀fọ́, alẹ́fọ̀ ẹlẹ́mi méjì. A ní ewédú, is gbẹ̀gìrì. Ìlànà dẹ̀ tún wà bọ̀ ẹni láti wà kẹ́fù torí pé look like And to man show ṣoògùn because ajagun nílà. Whatever. So just talk to him. How do you want it? Anyway, ẹ fún mi ní pando pẹ̀lú ọ̀gbọ̀nọ̀. What? Pando? Yes. Ẹ tún wá fẹ́ ọbẹ̀ tó ń yọ. Àgbà ń gbára àwọn tó nílé ayé. Ó máa yọ wọlé kò ní kò ní sí stress. Mo mí pé ọbẹ̀ yẹn máa yọ wọnú abọ́. Okay. I'll oh. ah, bring it out here. Okay. This guy is a clown. The big one. Ẹni tó máa sọ oúnjẹ yẹn. Are you sure? there will be no complaint about it. Oh, no, no, not at all. Actually, it's a need láti send the text message to anybody èmi tí mo ní voice note náà rè ẹ play ẹ fún mi ah. èmi ni mò ń dáná èmi ní àsè tí ń bẹ wájú yín ẹ mọ ẹ mọ wò pé àsè arìndín o aláṣè tó mò ń jẹ ẹ àsè ẹ gbé fún mi. okay ah ṣọlẹ mi mo ṣe wá okay for now let's just try the pandol first mm-hmm. and then for me um, bá ń lọ sí báyìí ṣé wọn náà lò wọn bá okay reception àbí. èmi náà ni mo wà ní báyìí ah, ah. mo wà lẹ́bùrú ni. Uh, it's possible. It's possible. Because I'm responsible. Oh. Everything is possible. Okay. Okay. Um, Banget Ole Koko. Huh? Or Koko Samba. Huh? You know? Àwọn tí inú Kenya. yẹn. Èyí tó bá wà tútù dáadáa, please. Ọlọ́run on. gbogbo ọkùnrin náà ni wà lẹ́yìn obìnrin Like, I don't, I don't know. Ìmọ̀ mọ̀ pé nǹkan order? ọ̀dà nǹkan five thousand. Ẹ̀yin ọ̀dà nǹkan six hundred ni. Ah. Bọ̀ báwo ló ṣe kàn yín? Àbí? Please, Ole Koko is what I want ó le koko. yes. kò sí wàhálà ojú yín jọ ẹni tó wọ bàtà kókó ká tẹ bá fẹ́ wọlé ẹ lè kan ilẹ̀kùn kókókó. jọ ṣé kókókókó ẹ ni kókókó mi ṣáà ah. please get me olè kókó ah. that's what i want and that's the kókó. ẹ kò sí wàhálà kókó lè kókó ìpè kò sá ẹ ń gbá lára tèmi náà bí àwọn ará olùsílù tá a kàrẹ náà. go now. ọsàn mo gbé dàgbà free ma. you can go now. ẹ jọ ẹ má jẹ kó pẹ́ ebi ń pa mi. ah you are famished i will serve you. please can you go start the food now ebi ò pawọ́ gan o tún bá bọ̀bọ̀ ìrẹ́rìn. ebi ah, pa mí ojú ẹ lọ ẹ lọ. Uh, I'm coming and trust me I'm bringing your food in the next 15 minutes. okay. and I'm going to call you three times. Uh -oh. I'll call you immediately I start cooking. I'll call you the next five minutes. In the middle of the cooking. And when I'm done, I'll call you. Call again. After the completed okay. three calls. Ṣá rántí láti mú mi wá. Ṣé ẹ ti mọ àti bá ń bọ̀. Go please. Hi. Ṣé ẹ ti lọ náà? Ṣé ẹ mọ ara yín ti tẹ̀lé? Ìṣòbọ̀rọ̀ ọkùnrin nìyẹn. Amọ̀ra àmọ̀ra tá a bá ti pàdé bẹ́ẹ̀ àti pàdé náà nìyẹn. ọ̀gbẹ́ni sílẹ̀kùn kó mọ́ ní mi lára jọ ọ̀gbẹ́ni ara kan mi o. Ah, ó tún tilẹ̀kùn. ṣé kí ọ wọlé. Ah. kọ́ọ̀dìrì kan ni mo wí. ọkùnrin lẹ́yìn kéésì ń. Ah. tálàgbà kú ọkùnrin. ó dé kò sí tracy pé nǹkan dá sí. bẹ́ẹ̀ bá dé láti ìlú èbò different city la máa ń gbọ́ sẹ́yìn tó gbé lọ náà ló tún gbé padà dé ṣé ẹsẹ̀ bí nlb rè mú wì kọ́dìrì kò tó kò nílé gbogbo orun gbẹ́ funfun this is look of frustration with touches of depression kọ́dìrì ṣé bí uk ló wà ní. àgbà tó lọ sọ fún wa pé o máa padà wá very early ni ṣé mo sọ fún yín pé mo fẹ́ lọ kú ni ṣé bí school ni mo sọ fún yín pé mo lọ mo ní mo ń travel out pé mo fẹ́ lọ kàwé. ọ̀gá sọ wá mo yẹ èèyàn tí mo ti sọ fún pé ọ̀rẹ́ mi kọ́ di ti wà UK o ìgbà tí ó bá dé báyìí ojú ò ti everybody ẹni tí yóò bá travel out tí yóò bá wà ní UK I wà ní US àbí. ìjọba bínú ṣé local flight ni wọ́n ń wọ̀ lọ sí Ivory Coast ni. wo wo ni wo mi bí yóò bá lọ Ghana kò travel out. and this is touches of agbakan are, you, are, are, you suffering from agbakan. sórí ní ti tó sọ yẹn stress ni má jẹ́ kí n parọ́ fún ẹ ọ̀rẹ́ sórí kò rọrùn kéèyàn mọ kàwé kó tún mọ ṣiṣẹ́ láti ran rẹ̀ ní skul. nǹkan tó ti ẹ̀ ń dùn mí lẹ́nìkan àfọlọ́run. nǹkan tó ń dùn mí lọ́rọ̀ ẹ̀ ni pé ó sọ pé òun travel out bó ló sọ pé òun travel out yẹn náà Ivory Coast. ẹ Ivory Coast ni ṣé ń ṣàwàdà ni. àwàdà o. ṣé president Nàìjíríà ni president Ivory Coast ni. ẹ̀lú wa travel out ló sọ pé ó lọ sí Ivory Coast travel out Ivory Coast. ẹ ọ̀kadà ń débẹ̀ ah, mọ́tò kan débẹ̀. wo n táwọn idun. ìgbà wo lè fẹ́ lòlù lè àbí tẹ́ ti padà dé ni. torí àdúrà tẹ́mi máa ń gbà fún gbogbo àwọn tó bá travel out látara mi ni pé kọ́jọ torí Ọlọ́run torí ànábì àgbogbo àwọn tó bá fi ilẹ̀ ẹ mọ̀ padà wá sọ́dọ̀ wọn mọ́ ìwọ tó wá dé inú rẹ tó ń dùn torí pé ìtìrí ọ̀dà ìta òsùn wọn wọn tó àwọn ọmọ gbé bí for the fact pé mo ti parọ́ fáwọn èèyàn pé lóyìnbó lọ́nu àṣìwọ̀ lọ já mi ń tàn wọn kọ́ ọ parẹ́. ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù fún agbègbè how many days the fowl don be àbí how many weeks. ní sòrò ṣáàrẹ̀ mo ti travel onílàtàrà ẹ̀ ogún ojú mi mo fi travel. o fògún ojú ẹ travel báàgì tó gbé travel ọmọ bí mo ti rí ah. super ni mo ti rà á mo já gbàbí ẹni pé mi ò lo ẹni mi ò lẹ́sìn kẹsàn. travel gbàbí kò sí ló lọ o travel. sí ìrègùn torí báàgì tó gbé fún. ìwọ náà flashback yìí. Ah, gbé fún. Hmm. ẹ ẹ gbọ́ káàtì ẹ sọ wípé èmi lọ sí school mo lọ kàwé hmm. ṣe bẹ́ẹ̀ yìí ń ṣiṣẹ́ kí n tó kúrò nílé. Eh. mo fẹ́ béèrè pé kí ló bá wa mú bọ̀ ni o. Ah. ebi ń pa mi. tó o mú sólín fún o kọ́lọ́pàá mọ́tò tracy ẹ̀ débi ni. Amazing morning to you, sir and ma. And welcome to Subcamp Leading Hotel and Suites, where your satisfaction is our joy. we got there, so I did, sir. Hey, This way. Thank you. Thank you. You're welcome. Peace out. ìgbà tó mọ̀ pọ̀ lọ́wọ́ kí ló gbé mi kí ni gbogbo rẹ̀ dáadáa yìí èmi five thousand wọ́n bá tẹ̀sẹ̀ mi náà ẹ̀ ṣọ́ mọ́yé tí mo rà ni ṣé five k wọ́n abẹ́ẹ̀gì abẹ́ẹ̀gì ayé game not twenty k lọ́wọ́ mi. ẹ̀wọ̀n bùjẹ̀bù ni mi ò bèrè lọ́wọ́ wọn ní street òkú dispenser ni ó pọ̀ gan-an mi ò lówó lọ́wọ́ mọ́ ni wo bàtà dákun ṣàánú mi five k ló wà lọ́wọ́ mi gbà bẹ́ẹ̀ twenty k lọ́wọ́ mi. ẹgbẹ́ gbẹ́dúdákẹ́ tọ́yìn náà dẹ́ ń gbọ́n dẹ́ ń gbọ́n. ẹ jọ ẹ wà á ṣe sùúrù pẹ̀lú wọn ẹ̀gbọ́n tẹ́ ń wo ìbújẹbùdànù ni wọ́n hmm. bọ́ ṣe wà yìí lóòótọ́ wọn mọ ń gbé oríṣiríṣi ọmọ wá sòtẹ́ẹ̀lì wa wọ́n dẹ̀ máa ń ṣí dáadáa hmm. owó wọn ò ju five thousand lọ rí wọ́n dẹ̀ máa ń sẹ́tán kí ni kí a sọ fún wọn. ìyó kí sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yìí o. ẹ wo àǹtí ẹ lè máa pariwo mi báyìí ẹ ń disturb àwọn customers tó kú ẹjọ ẹ lọ síta. fẹ́mi sílẹ̀ wọ́n ní fẹ́mi sílẹ̀ jọ fẹ́mi sílẹ̀ kí ló dé ṣé mi nìkan lóbìnrin tó wà láyé. ọ̀dúró ẹ̀gbọ́n ìgàn nígbà tó mọ̀ pa àwọn òtọ́ mo ní iye ṣe kí ló ń pọ ọmọ alákàrà sí wọn yóò tiẹ̀ kàn mí kó wọn tún pé nísìnyí bó ṣe ló ń sìn wọn ò ní ra kọ́ńdọ̀ wọn ò ní ra lumọ wọn ò ní ra jẹ wọn ò ní iṣẹ́ ẹ ló fi ń ṣeré o iṣẹ́ ẹ ló fi ń ṣeré èmi ti sọ fún ẹ o. ìwà ìka ló wù o ìka nation ni ẹ o. ẹ wọ ẹ ẹ. ẹ gbé fún un ṣé máa pààrọ̀ fún un pàbí ìlú inú ilé ìyẹn o ah, you you begin to make me proud àdúrà tí mo wá ń gbà fún ọ ni pé kó ọmọ improve gbogbo gbà mo wá fẹ́ kó dákun kó fi improve ní gbogbo ìgbà tó jẹ́ pé best staff nù ibi tá a ti ń ṣiṣẹ́ àárín mi àti ẹni ọwà hmm. kàdàbí ọyìn ọdún àti fẹmi. àdàbí Messi Ronaldo. ọmọ oró mi ọ̀tẹ̀lé mi tán gbà látòní lèmi àtẹ̀tìdì ní àti láti kàdé mọ́jà sí best actor ó ti yọ tí n bá gbà lọ́dún yìí ìwọ náà gbà ti next year. besta besta fún wa òkè ìwọ náà ìwọ náà ń ṣe dáadáa ah, ah. mi ní parọ́ fún ìwọ náà máa ń ṣe dáadáa but um, kọ́lọ́ ṣáà máa gbà fún wa ní ibi iṣẹ́ yẹn kà máa lówó gbà you understand then ìwọ náà reduce ìfọ̀ àwòrán ìwà wèrè ẹ pọ̀ hmm? reduce ẹ. ìwà wèrè hmm? mo ti post àṣírí ẹ rí ni ṣe did I look like this lover. èmi sọ pé this lover yẹn bọ̀ ìwà wèrè ẹ pọ̀. ìwà wèrè wà ní wòwò ṣé kàn gbé wá fún mi ní gbígbóná kẹ́mi àwa máa wò bí olóńdù sórí ní ayé yìí ọ̀wọ́ líle díẹ̀ ọwọ́ rírọ̀ díẹ̀ láàmú fi múra wa tí gbogbo èèyàn kan ní ń hágìrì báyìí nísìn hmm. òun ló sì mú ágímẹ́ǹtì tí ń wá láàrin wọn àkọ́kọ́ ọ̀bọ mi ẹ̀kejì ọ̀bọ mi àmọ́ tí mo rí ni màá sọ bóun yìí kẹ́ lọ sọ lójú ọlọ́rọ̀ tó bá pè máa sọ pé mo sọ bẹ́ẹ̀ ọ̀hún lè lù mí ibi mm. tí mo bá dé nìsín mm. wọn ò ní dá mi kúnlẹ̀ fẹ́yàn kan pé wà á rojọ́ tiẹ̀ kẹ́ni dúró àjọ kúnlẹ̀ ní tàbí kájọ dúró ó ti yọ nìsín ilé ayé tá a wáyé mm. èyàn ní fi sùsù náà kọ́ máa wọ́ bẹ tó bá fi sùsù náà tí sùrẹ́ ti fẹ́ jiná tó wọ́n bẹ káàkiri kan lè jì tí ọ jẹ́ wọn ìrọjọ́ wèrè lọ́sítù wọn ì àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tó máa kó ọwọ́ tí bá mú mọ́ ọwọ́ ẹ̀jẹ̀ wọn gbẹ. ilé ayé tàwa yìí bẹ́ẹ̀ bá fẹ́ gba efcc yẹn kò ní fa ọjọ́ ọjọ́ rẹ̀ ṣeré pa tí wọ́n bá lọ́rọ̀ tá a sọ tó bá wúlò déédéé èyí tí ó bá sì wúlò tó bá ti jẹ́ <coughs> ọmọ tí jọ kí ni mo lè rí jẹ́nu lé. you know at times mo wonder pé wà á ti what's the difference because o kò máa sọ gúrúrú without the response kí ló dé. nítorí pọ̀ understand ni èmi ò ní jí ó yí o <laughs> èèyàn ló ń pè mí ó múlùú àmọ́ tó bá ti dé owó ẹjẹ́ bẹ́ẹ̀ bọ̀ ń fọ́ kọ́pléènì o. ayé ẹ bá jẹ gan fẹ́ jọ o. ó fẹ́ kọ́pù. kí ni mo tún ṣe lórí. nígbà tí gẹ́sì ẹ sọ pé kò ṣàṣàrò fún tó kú gbogbo àṣàrò fún gẹ́sì yẹn kan o ò lè gbé àṣàrò wá sí reception fún mi. do mm. gbogbo ohun tí mo ṣe fún ni mo páàkì fún mm-hmm. are you talking about the guest àjẹkù. mi sọ fún àjẹkù àti kékeré ẹ ṣé gbogbo ẹ náà ló dá fún ni. ah wọ́n lọ cctv wà ní everywhere sẹ́yìn wá rí ọpọ́n ní àjẹkù guest nísìn tó bá lọ mọ́rọ̀ rẹ̀ tọ́tẹ́ńdà rẹ̀ láàrin staff sọ́ọ̀gbà best staff of the ah, month so ti di pé efcc ò súnmọ́ gidigidi méje lè rí sí àwọn ẹni close to grammy òun lè gba grammy ọkàn fẹnu sọ. sámà súnmọ́ wa. jọ kí la lè rí jẹ lè mo fẹ́ sinmi ẹja sinmi ẹjọ́ kí la lè rí jẹ. gàríbà ajá tẹ̀bà. anybody here? Ah, ah, ah. Era, ah, báwo ọjọ́ uh, ṣé deluxe wa. ah there is deluxe. okay yes sir. fún mi láyọ̀ kan. ẹ ra. ah manager. ṣàmọ̀ mi ẹ pẹ̀lẹ́ sá ṣàlàfíà ni. ah ah expect yín bí lónìí o. ẹ wo mo kàn ní kí n yọ wa níjà. ah ìwé náà dá ẹkúṣẹ́ um, new staff wa ní apá lórúkọ ẹ ṣé ó attend. Ah, ó try ó try ó try ó attend sí mi dáadáa. I'll go. No wonder. Apa, Bikile Kumi. Yes, Apa. We'll try, we'll try. yes, sir. Ah, right. So I'll see you around town. Ah, no problem. I'm sure we'll, we'll do you well. Uh, no problem. All right. Huh? Hey, Erasa, uh, and, uh, you were looking, you, I think you're busy looking at my manager. Do you have something common? Ṣé ẹni kí ìdọ̀wẹ́ fún mi ní kí ló kẹ̀? Fún mi ní kí ìjọ àbá rẹ̀ ò yá Sorry. Look ló kẹ̀ pẹ̀lú pé manager? gbàdàbí gbé ah, kọ́lọ́kọ́lọ́kọ́. gbé fún ni as a matter of fact ó ń gbé services for our customers wa dáadáa ni wọ́n láìkó wọn àtàpá gan ni. Ah. yes they did sir. so that means party ní capable hands ni. absolutely sir. all right that's good. Uh, fún mi ní ìwé àkáǹtì. Oh, over to you sir. all right. Mm-hmm. Ah. <laughs> eh? This is really, really lovely. Yes, sir. Absolutely wonderful. Ah, ah. Eh? ṣe wá rí bẹ ṣe ń ṣiṣẹ́ yìí takuntakun even nígbà tẹ̀ ṣì wá probation yìí after your probation things will be better off o. definitely sir. you know tẹ bá ṣiṣẹ́ yìí lọ́kùnkúndùn ẹ̀yin náà máa máa rèrè ẹ̀ o. definitely sir. You know? Uh, Abi, Abi kí sir? Well, you said definitely just now. Not really, sir. Okay, continue tí mò ń sọ ni pé tẹ́ bá ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bó ṣe Absolutely, sir. <laughs> All right, this is lovely, this is lovely. All right, ó lè gbà. You're welcome, sir. O lè máa lọ Permission to proceed to my itatum, sir. Ìdá. Either too Yes. Oh, okay. Holy <laughs> malo. Thank you so much, sir. Thank you, sir. He's a funny guy. Like. well, <laughs> that's good. So that means we're at in good hands now. Ah, yes, sir. In fact, láti ìgbà tí ohun àtàpá ti dé, our customers have not complained at all. We have no complaints. Èmi ló wá sọ in fact feedback tèmi náà ń gbọ́ quite impressive. yeah wọ́n mú iṣẹ́ wọn uh, lọ́kùnkúndùn kan ni. and that means pé ìwọ náà you are not due for your leave now. ah yes sir <laughs> thank god èmi náà tiẹ̀ fi yẹn sí mi. yeah yeah yeah yeah that's good. Um, tó bá wá lọ fún leave ẹ níṣẹ́ ni kò lọ sí mi because ẹlòmíràn àgbà leave tán kàkà kó lọ sí ní iṣẹ́ mi lè tún máa lọ larí mọ́ you need to relax refresh your brain everything kò wá. You know? yes sir mo wá gbà ládùúrà pé bó ṣe ń ṣiṣẹ́ tèmi bíi tààrẹ ọlọ́run wa ní ṣiṣẹ́ lábọ̀ àṣeláṣepé bọ́lọ̀ ṣe dá ẹ pé ọlọ́run á tún wá ṣiṣẹ́ tí ẹ láṣepé. àmín <laughs> ẹ <laughs> ṣe gan ni ọ̀gá thank you so much sir thank you so much i'm secure you can go you yes, can sir. go <laughs> thank yeah. Um, this? oh. apá ṣé ò lọ bí iṣẹ́ ni ó ṣàárọ̀ kùtùkùtù. Ah, ah. ìwọ lọ fẹ́ fi dáhùn mẹ́ ṣó ni lọ́bí tó ṣàárọ̀ kùtùkùtù lóòótọ́ wọn sọ pé àárọ̀ lọ́jà owó ni wọ́n fi ń pa lọ́ọ̀dẹ̀ bàbá tó bí lọ́mọ àwọn ìwọ̀nba owó ni wọ́n fi ń pa láàárọ̀ lọ́mọ mọ̀ pọ́ ti pa ah, àárọ̀ lọ́wọ́ àárọ̀ lọ́wọ́ àsọ́jú ti ẹ̀tí lọ díẹ̀ náà ni wo jẹ́ ń gbé ọdẹ bẹ́ẹ̀ o èmi wò pé kí n jẹun tán kí wàá mọ ọlọ́lé pa ọmọ lé. so kí n fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ torí pé. Mm-hmm. ìwọ bá ti pawó ṣé ìwé bá káàkiri táwọn ọmọ mi máa ń sọ ń gbòòrò rẹ pawó mọ́ pààyàn pawó mọ́ pààyàn ó ti pawó jẹ́ ló lè pawó mọ́lé. ó o mọ nǹkan tó ń ṣe ẹ́ kí n fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ torí tiẹ̀. Hmm. ó o sí ìṣọ́ òròjú bá yí ọ̀tá ẹ̀ jẹ́ wọn ò rí gbogbo nǹkan ló ní solúsàn ọlọ́run sùn àwọn èèyàn tí ì dé ṣọ́ọ̀bù lọ títí ti ṣọ́ọ̀bù apá kan kí ni sanfó ìjọba ń dàbọ̀ jàǹgbó òjò dàbọ̀ apá kejì jẹ́ ń sá wọn lọ ṣọ́ọ̀bù. nílé ajé tèmi. Mm-hmm. èmi ò kúkúrú sọ tó kúkúrú sọ bá sáyàn lọ́dọ̀ ajé táwọn bí rò tí mo wọ́bẹ̀ ti bí ẹ ń sáwọ́ rò. Hmm. kò possible èmi rò pé tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ wà á pè mí wà wá bá mi lé. kankan tọ́lẹ̀ fún mi pé kì í ṣe láàárọ̀ kì í ṣe lálẹ́ ojú kejì ìyá mi ń talẹ̀ wọn kò papọ̀ fún mi o wọn ń tààrọ̀ màá ti talẹ̀. má pa mi ṣáà máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ. ìbálòpọ̀ tèmi mọ̀ tó kọ́ pàápàá kan fẹ́. àìsí ìbẹ̀rẹ̀ sí yín ìwọ́ òun lẹ ti ń pẹ́ dé yìí tá a bá wá bẹ̀rẹ̀ sí yìnyín gan gbogbo àwọn ẹlẹ́fẹ́ máa débi iṣẹ́. ẹ má bínú sá ire tí mo kò lọ́nà ló jẹ́ kí n pẹ́ dé sá. ọ ire àbí òun wá dàṣọ ọmọdé bíbá ẹ. jẹ́ kí n narrate fún yín sá. ok. actually ọjọ́ ta ni mò ń gbé tẹ́lẹ̀ kí n tó kó lọ sọ́tà mhm. ọ̀tá wa pọ̀ náà àwọn oníbọ̀ mi wọn ì gbàdúrà kí n tètè jí dẹ́gbẹ́ bá máa mi tọ̀ fún bíṣẹ́ ẹni tó wá nífẹ̀ẹ́ mi máa wọn oníbọ̀ ó wá jí mi pé à ah, gbéra gógẹ́ẹ̀dì múlà oríta sì wà wájú ilé mi wọ́n ti gbẹ́bọ̀ bẹ́ẹ̀ same person náà ló ta mí lólobó wípé tí n bá fẹjú kẹbọ ayé mi ọ̀tá mo bá ní kí n sáré mú fóònù kí n lè ṣàlàyé fún mi pé n ti ń ṣẹlẹ̀ rí torí mo mọ̀ pé tẹ́yìn náà bá gbọ́ ẹni fẹ́ kí n lost life mi immediately tí mo fẹ́ dá ìnọ́mbà yẹn báyìí ní fóònù mi ò bá I was trying to switch it on I was trying to switch it on my phone um, was dragging with me to turn on the light kò pẹ́ sígbà mo discover kan tí your battery lọ́nu fóònù mo wá pé okay let me just take my time tí ilẹ̀ bá ti mọ́ tí rètí sẹ̀ everybody ti lọ tó yẹ ti jí pẹ́pẹ́ pé kí n máa bọ̀ lẹ́nu I am so sorry for the delay may God continue to be with you and bless you with all you work and pray for I am so sorry this will never happen again pardon me. pẹ̀lú gbogbo ẹjọ́ tó rò lẹ̀ ṣé kìí ṣe lẹ́kọ̀ọ́ rẹ̀ wà sí kejì ẹgbẹ́ ni. ah ẹ mọ kọ́kọ́ ní ọ̀rẹ́ tó bá ń bá rìn mọ́ furasi ẹni afurasí ní gbà káyẹ́ra ó yẹn ti kọ́kọ́ dá ìnọ́mbà rẹ̀ pẹ́ńgbó ló gbà lọ kò sún lé mọ́. máìkì irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ gbà kí ìwọ náà má sùn lé mọ́. Ah. ẹ má sùn lé mọ́ ah, àwọn ọ̀tá ló yí ẹ ká tó hmm. ló ń gbé lọ́ta wọ́n dẹ̀ máa gbóríta wọ́n máa gbé ẹbọ sóríta mẹ́ta fún ẹni. ẹ ẹ kò tó bá bá lọ mọ nǹkan tí mo tiẹ̀ ṣe pé mítìn owó ò sí mbẹ̀ torí ẹ̀mí ò lè sọ hmm. ẹ̀mẹ́yẹ rẹ̀ máa múra lẹ̀ o cause manager wọn ń lọ láìpẹ́ hmm. ìkànnà ẹ̀ méjèèjì náà dàda ò pé ká hand over hotel wa fún. wow so ṣùgbọ́n gbà tí wọ́n dẹ̀ tẹ̀ ti ń pẹ́ dé ibiṣẹ́ sìn mi ò rò pa máa lè gbé fún ẹ o àbí wàá tún máa pẹ́. Ah, my energy is amazing sir. Ah, ah, mo ń fi eléyìí sọ mo ń fọwọ́ eléyìí sọ̀yà pé this will be my first time and my last time of coming late to work sir. ẹ kó yà jẹ́ last time o ìwọ àbí kí lórúkọ kejì ẹ yẹ. gbé fún. gbé fún ìkànnà ẹ méjèèjì náà ni a máa mú tó máa manage e bíbá. actually um, àwa méjèèjì our energy is amazing. okay that's and, good. I'm kéèyàn mọ̀ jẹ́ gbé fún un hmm. kí ló fẹ́ gbé fún un gbé fún tí ẹrí tí wọ́n sọ̀hún eh. kí ṣe sọ́ni mọ̀ ẹ̀ kí eh. club wants to fún gbé fún ìmọ̀ ń gbé ọtí fáwọn with ni ìmọ̀ ń gbé ọtí fáwọn èèyàn ẹ bá ń gbọ́ gbé fún gbé fún gbé fún yéé mo fẹ́ gbé fọ́ọ̀mọ yẹn ọmọ inú ẹ̀ ló sáàbù lọ́jọ́ ó gbé ẹrù fún náà pé mí. gbé fún ah, ọ̀dà àmọ́ tèmi bá gbé ẹnájì mi fún gbé fún gbé fún òjòkó. Ah. kí ló tó bá gbé fún wa gan máa dẹ́ mọ̀ ń bì báyìí. bẹ́ẹ̀ni sà abẹta. Ah, inú káàró ẹrù ọ̀gá ni kẹ́tẹ́kẹ́tẹ́. Eh. Ah, eh, aláàrú mi ti wọṣẹ àwúrẹ́rí bẹ́ẹ̀ tí ń wọ̀ mí wọ́n ti fi tírénì lọ mí ní pé wàá rù. Eh. mo have time to ní gbogbo one sixty bi i will use all my energy to make sure you are you are proud of me. ìwọ ṣe àyàrá òjàrà mọ ṣe má pèdé mọ. and i will never do that again <laughs> and, and this will be the first time and my last time of coming to my work meeting. o bẹta <laughs> o bẹta ah no no no no o ní láti sọ balẹ̀ eh, má wọrí má wọrí sọ fún bá kọ́ fún mi nígò kan. ah and in the spirit of celebration. Uh, eh. i will be the one to pay. wàá ní. office office. all right. bá. Organic drink, please. And give me one more. <laughs> thank you. All right. Yes, sir. Pẹ̀lẹ́. Yes, sir. Yeah, very funny character, you know. Um... I know say God dey be everything I do. That's why I can never fall a victim to you. I know I ain't perfect sometimes. I lose my cool. Alpha. Hmm? Ọmọ ọba, oúnjẹ ti fẹ́ jiná. O ṣe rán ọmọ ní gàárì ká fi bù sẹ́wà tó rẹwà ni mo ń ṣe. Ìwọ náà rọ mọ́ngàrí. Èmi mò ń dáná. Mo wá kí n rọ mọ́ngàrí. Tọ́ bá mọ̀ lọ́lé babaláwo kó o bá bá sọ̀rọ̀ gan-an lọ fáńfún. Gbogbo mo ti ń dúrà láti dra gẹ̀ ni tí ó mọ̀ pé ìlú lọ ni. Ó wá ọ̀dọ̀ tèmi. Ọ̀gbẹ́ni, wọ́n lọ mí fún ọ̀tọ̀ nìkan tí mo ti bọ́ta tí mo fẹ́ wá sọ fún ọ. Mo fọ̀rọ̀ gàrí síájú ni. Dákun ọbìnrin, hmm. ẹni tí bá bí ọ ni ọ̀dà ń lóhùn o tí bá ṣe mú fún ọ ní kó mú fún mi padà ó ní rí sìn. sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀. hòtẹ́ẹ̀lì láti ń ṣiṣẹ́ wọn. ká ní pé wọ́n fi ọjà mọ́ níjà bó ní tìrí lára rẹ̀. Ah. ó ti lọ nìyẹn màá gára bí wèrè ah. ló tẹ wa màá kọ́ lé bọ̀bọ̀ security yẹn dàrú olórí burúkú bọ̀bọ̀ yẹn àtàwọn olóṣù tó máa ń tẹnubọ nìyẹn màá kọ́ lé gbogbo wọn dànù manager. ní sùúrù màá bínú mọ̀mọ́ kó yẹ manager pọ̀ ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun ọmọ jẹ hmm. orí ẹyẹlé wẹsẹ bọ yìí ó lè mọjà kọ ọmọ dàgbà. kí ló dé obìnrin ó sì hàn kí ló rí. ibi táwọn ti fẹ́ dùn sóde. sọmọ pé mọ́nìjà wa hmm. sọmọ pé ó ti ṣe tán tí ó lọ. aláyàgbọ̀ngbà. aláyàgbọ̀ngbà ti fẹ́ lọ so wọ́n wá sọ pé èmi àti ẹnìkan la wà active bá a ṣe jọ máa ń dragi position bó ṣe tébù ọ̀rọ̀ èmi àti ẹnu pé ẹnìkan ni ó ṣàjọ mọ́nìjà ń lò wá. nínú àwọn méjèèjì. Ah, èmi jẹ́ ìwáwò pé bóyá kò filẹ̀ fún mi tàbí tó wáyé pé ìwọ náà ló fẹ́ jẹ́ kó jẹ́ tètè mọ̀. torí wọ́n àbúrò mọ́ mi mi kí n fi mánéjà lẹ̀ fún ẹ ẹlẹ́nu gúngùn kí n fi oyè mánéjà lẹ̀ fún ẹ kí wá jẹ́ kí wá wà ọ̀ndà kí wọ́n wà superior. ọ̀rọ̀ superior kan tí máa jẹ mánéjà ti dọ̀rẹ́ mánéjà. ìwọ ṣẹ́ rẹ̀ mánéjà jẹ́ kí n jẹ́ mánéjà kí wọ́n jẹ́ ọ̀rẹ́ mánéjà náà. are you ready to drag this with me? i'm not ready to drag you i'm already dragging it with you brother. really? yes. ah èmi ń pè pé ìlẹ̀kẹ̀ mọ̀jà ní mọ̀jà ta já síbi kan tí ó ti mú mi. máa kó já sẹ́ni yẹn. èmi tẹ̀fẹ́ kọjá sọ́dọ̀ yọ àmọ́ bó ṣe ń drag ẹ̀ nísìn I think I just have to put uh, the two of us to put the two leg in one trouser. gbọ́dọ̀ sọ yẹn o. wọ́n ní ká tẹ̀sẹ̀ bọ́ sòkòtò kan náà kí wàhálà lè ṣẹlẹ̀ láàrin. ẹ a ti bẹ̀rẹ̀ wàhálà báyìí àwòbọ̀ ìṣá wàhálà ti bẹ̀rẹ̀ báyìí already. wọ́n bá mi dùn mọ́nìjà láàrin mi àti ẹ̀ oh. èmi ni ojú ìwọ̀ ni rúgà hmm. ó ti yọ kájọ́ wájú nominate wá sí next rated èmi máa gba bentley kódà ó ṣeéṣe kó jẹ́ pé gómìnà Kogi ní ọbẹ̀ mi sí pùtàdé wà. ọ̀gbẹ́ni ilé ẹ̀jìn ṣorí mánéjà yẹn èmi mo ní. yàrá sí ọ̀lẹ́ jẹ́ tó bá jẹ́ ní oyè torí pé àjọ ṣiṣẹ́ mi kan náà bóyá ọ̀jẹ̀bà torí wọ́n nílé san mílùú dòye lọ. àti ń dúràgì báyà bí. ọ̀rọ̀ àti ń dúràgì kọ. ó ti lọ ni. bọ́bọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ilé gbà ẹ̀wà tí mò ń ṣe ibi tí mo ṣe dé lọ filani ah, ah tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọ máa ń jẹun papọ̀ ni látòní sọ báyà àlejò jẹun mọ́. ọ̀gá máa bọ́ ẹ kí n máa bọ́ mi jọ. ẹ lọ yọjú wẹ̀wà lórí náà. kí ló ti wọ̀ ṣe lọ yọjú wò. èmi mo ṣeré ibi tí mo ṣeré. ọ̀gá filẹ̀ kò jóná. ọ̀gbẹ́ni jẹ́kẹ́ wà jóná. wà á rẹ̀ ẹ̀sìn voice sí mi o. sọ́ọ̀lù mi lórí nǹkan tí mo sọ fún ọ tó ọmọ pa. àpá máa raise voice sí mi. mo lè má sọ fún ọ náà náà àpẹ́ pé ń lọ òye ń jẹ ni. ọjọ́ kí n jẹ. sọ wáìnì mi. sọ wáìnì mi náà ni. sọ àwọn kò sẹ́ni tí ó gbọ́ lọ́wọ́ mi ti bá mi. sọ àpá sọ raise voice fún mi so the pé tó yìnbọn ẹkùn wá kọ́kàn kan closer pé kó wá ṣe kí ni tí n bá lu ọ̀pá kan lè bá mọ̀ ikú rẹ̀ ló wá lò ó máa ń kọ́ inú mi àti ẹ̀ta ló lẹ́mìí gígùn. Ah. ṣé kí n má pàrọ̀ fún yín. gbogbo yín. omi náà rọ sínú ẹ́ńjìn jẹnẹrétọ̀ yìí to tó fi lock. what. what. gbé fún. yes ma. o rọ omi sínú ẹ́ńjìn jẹnẹrétọ̀. i didn't. you didn't. i didn't. so báwo lomi ṣe wá jẹnu ẹ́ńjìn jẹnẹrétọ̀. i didn't pour water in the gen me. I, I didn't. Oh, more graffiti got tó ṣe me pour water in the engine i won't be sacked i couldn't. o normal o èmi àti ẹ̀dẹ̀ kan i don't even have time for you today ìwà àti chairman ẹlẹ́jọ́ gbogbo èsì tó ń sọ lẹ́nu yìí wàá mọ̀. my god it's finished. Ah, ó parí fún ẹ lóòótọ́ ó parí fún ẹ bíi ti jésù lórí igi àgbélébù ó parí fún ẹ mi ò ráyè tiẹ̀ ṣo ti gbọ́. àmà ṣẹ́ǹjì yẹn ni màá. How am I gonna pour water in the jar? Not me. I didn't. Uh, báwo ni? Ta ló rọ petrol sí generator lára I did. Oil ńkọ́? I also did. Báwo ni omi ṣe wá dé inú engine? That I didn't. Uh -uh. that's what it is oró òyìnbó burúkú ló sọ. èmi kọ́ mo rọ omi sínú ẹ́ńjìnì o nǹkan tí mò ń try láti sọ ni i did èmi ni that i did èmi kọ́. oh Yes. ṣe yẹ mi ṣé nítorí ẹ náà ló ṣe fẹ́ dá mi ní gbèsè ṣé o ò mọbi tí wọ́n ń rọ omi sí yàtọ̀ síbi tí wọ́n ń rọ ni cause bí omi ṣe wá dénú engine I don't know So fẹ́ dá mi gbèsè ni. Yes, sir. torí tó bá fi ṣẹlẹ̀ wàá fara gbá bẹ́ẹ̀ o. I will make sure nothing like that happen again within my reach. And if it happen, I won't let it go scot-free, sir. Permission to fall out. Fall out, kò dẹ̀ ní kí bá òmù gò kan wá fún mi. Thank you, sir. That I did, I did it. Ìyá ni mi ò mọ̀ mọ́ mọ́ báwo ni omi ṣe dénú jẹnẹrétọ̀ yẹn. bómi ṣe dénú àgbọn kò sẹ́ni tó yẹ we pray to God in different language ọba ọlọ́ọ̀nì kan ló gbé dè wá. bó báwo lomi ṣe dénú jẹnẹrétọ̀. ọgbẹ́ni wọn mi ń bèrè tí ọkàn mi. apá wo parọ́ mọ́ mi. àwọn tani ń parọ́ mọ́. you are shouting at me apá. ìwọ da omi sínú jẹnẹrétọ̀ ní ọ́fíìsì ó wọ́n jẹ́ kó máa parọ́ mọ́ tẹ. ọgbẹ́ni jẹ́ ń gbé débẹ̀ eh. fúnra tó bá dùnyàn lọ eh. àbẹ̀ni tí ọba tóyàn ẹni tí ọba uh-huh. tiẹ̀ tóyàn ló wọ́ọ̀kì fún tó bá pariwo mọ́yàn wọ́n sọ pé you are shouting on me ọgbẹ́ni mo jù ọ lọ kí ni ẹ jẹ lọ́bìnrin mi ló sòdì èmi ló ti làgùn mọ́lẹ̀. ṣé torí irùngbọ̀n kékeré ló fi sọ pé o lọ apá warn yourself apá o ti o ti máa ṣe bí ẹni yàrá lògùn gbé àbí o ti o ti fẹ́ máa move faster than me. ẹni yàrá ṣẹ́gun ògùn gbé ni hmm? ìgbà tí wọ́n ń ṣe tiẹ̀ tẹ́nibọ̀dì rí ọ ṣé mo wọ́n nu ọ sọ́ọ́rẹ́ jẹ́ mo fẹ́ jẹ́ ẹ̀sùn ẹni bọ̀dì pé bá ń kọ́sẹ̀. ìjà yẹn ti bẹ̀rẹ̀ báyìí oh. mo ti mọ̀ pé ìwọ ló ń ṣe mí I don't worry I know what to do about it mo mọ̀ nǹkan tí mo ṣe fún ẹ and you will regret this action tó ti take yẹn you will regret it i promise you i swear to god you will regret it apa. you are just ranting. I ahari ranting. ah ayé ìwúrí ti ta ẹgbẹ́ ìwò gini empty threat. oya correct mi. tọ́ba tó tọ́ba tó sọ̀rọ̀ tọ́ba tó nawọ́ sí mi ní imú tí n bá sàn etí rẹ̀. o ma fọ etí mi. máa fi ìgbà tí n sá ti sim kàṣí ọlọ́pàá lórí rẹ̀. apá o ma fọ etí mi. gbogbo wèrè tó ti sẹ́ fún mi kọ́. màá tọ́ ọ̀pọ̀ nínú kúrán fọ etí wọn náà. ah well played. Eh. torí èmi wà ní one space kó o dé lọrin lọ́dọ̀ àwọn àfa original eh. kó o tó tọ́ ọ̀pọ̀ nínú kúrán ni into trouble when we satanic. Akpa they more kwa satanic. Akpa they don't born you well. They born you well. Akpa they don't born you well. Who born you? Akpa if I start with you, if I begin with you, you you. Ìwọ lè dábẹ̀rẹ̀ pẹ̀lú èmi. Àgbàlagbà ọmọ kékeré ìdúnmọ́ àgbàlagbà ẹgbẹ́ rẹ ni ó fi bàjá. Tó o bá sóògùn àìkú àbí tó o bá sóògùn ìkúkù àwọn sẹ́ẹ̀tì ẹ lọ́ọ̀ lè fi bàjá. Sẹ́ẹ̀tì àwọn ọmọ sẹ́ẹ̀tì ẹ. Àwọn ìwo lọ́wọ́ owó. Àwọn sẹ́ẹ̀tì ẹ. Don't worry, I know what to do about it. Kí ló fẹ́ ṣe? I know what to do about it. Kí ló fẹ́ ṣe? Apá. Ṣé n tí o fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Apá. Nigga, no dey give me headache. Ṣé n tó fẹ́ ṣe? Ó ń bá mi jà torí ó The battle line has been drawn. It's only lead one way. Let's be dancing. see. ta ló fẹ́ ṣọ́ ẹ fẹ́ báyọ̀ lọ́jà bí ẹ̀yin lè fẹ́ lọ́jà. kí ló dé o kí ló ṣe. Ah, ṣé transfer lè fi ṣe àbí. ok account number rẹ. dídínú ten ok. sókè. ó ti lọ ti. ẹ gbà mo one ten. ẹ ṣé mọ́mí yín mọ̀ pé ẹ wá gba rúmù ah do you know my age. oh sorry sorry sorry sorry so sorry. second floor. condom wa o condom wa. gbẹnusọ̀n gbé fún kí ló kún ẹ. àwọn kékeré London kan wo come on. bí ara wọn kọ́ lọ ti rówó tó ń sọ. London kan wo you don't know what I'm saying. àpòjù wọn. apá ẹ wá rántí bá mi jíṣẹ́ fún àwọ̀ ẹ̀gà fẹnukọ́lé fẹnu ẹ̀tù àwọn àwo tó tẹ́ pé gbogbo nǹkan bá kójọ fúnra lára wọn fọwọ́ túká ẹ sọ fún wọn pé kàn ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ mọ̀ pé kẹ̀lẹ́kẹ̀lẹ́ ò kẹ̀lẹ́kẹ̀lẹ́ láyé ẹ jẹ́ kọ́ mọ̀ páyé yìí ò le ẹni ẹ bá gbọ́ ẹni ẹ bá fi gìrìgìrì gbáyé irú wọn ni mo fẹ́ gbẹ kọ́dọ̀ mọ́rán. Oh, tí máa kiri lọ my friend my friend you talk too much. I am not talking you to you. you talk too much. I am sending her an beautiful era. I'm sending her an beautiful era. hello jẹbẹ. compose stupid english you are illiterate mo ma sọ time to that one but you you talk anyhow. ẹni ọba drag you kò drag you. Abigail ṣé wà pẹ̀lú mi. ọ̀dọ̀ gbé fún wa pẹ̀lú kí ló ṣe wà tápá. ilé sísá bó ṣe wà. ìpè ló ṣe fún ẹgbẹ́. kò ṣe fún mi ṣó pé gbé fún. ní o tó dárúkọ mi kò tó bá pè wọ́n náà sì lè mọ̀ mọ́ dá sí. ṣó sọ pé gbé fún alára gbó. You don't need to talk to people like this no more. This guy's an illiterate. Gbogbo wọn ní ètò fún ẹ, ó ṣáà ti You don't talk to people like this no more. You need to associate yourself with good people. You àwọn bẹ́ẹ̀ tó bá ń bá you are down. I'm seeing you at the top now. If you continue that, you go fine in life. But tó bá ń bá irú àwọn apá I don't know. You might end up being on the floor. Okay. No convince me, Jonah. Convince me. Ọgbọ́n sef. Set our apartment. We're in the backyard oúnjẹ bọ̀bọ̀ tá a dẹ̀ ń dúró dé ìránṣẹ́ ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù oúnjẹ wà òkè tó bẹ ṣe ń sọ ìdálẹ̀. bàrẹ̀ balẹ̀ ẹni tó ń gbéyàwó bọ̀ àbá kò kí ń dàrú sórí bí guy hmm. the last time tí mo jẹ oúnjẹ tó crave mọ́ tí ẹ wọ ilẹ̀ France ah. kò dẹ̀ dùn tó <laughs> he is a certified chef ah, ah. in fact anointed chef tó bá gbé omi kaná kó fi ṣe tíì tíì yẹn máa dùn yàtọ̀. gbogbo ìgbà gbogbo àpè yìí ṣe oúnjẹ fẹ́ dùn ju tèmi lọ ọ̀dà ọṣọ́gun kan tó ṣẹlẹ̀ ah. kò sí oúnjẹ tó dùn tó ìyàwó mi mọ́kọ̀ balẹ̀. dadi ṣe ṣó pé oúnjẹ yẹn dùn tó bẹ ṣe sọ yẹn ṣá. owó ah, jẹ́ náà ó kẹ́ pé òní lè lọ mọ́. Ah, no o máa jókòó síbi báyìí ni. bye calvin. ọjọ́ tàbí ló fẹ́ jẹ. I'm trying to pull one or two. Thank you. Take him not. Hmm. Lovely. Eh? kí ló ṣẹlẹ̀ náà. ọkọ mi kí ló apá. <coughs> Eh! kí ló dé. ara bọ́dà kò mọ oúnjẹ sè torí mo sọ pé ó mọ oúnjẹ sè àbí ah. hmm, mo ti gbọ́ ẹgbẹ́ wa. dani ẹ lè ẹ lè má jẹ ìjọ ti báyé nǹkan tó sì jẹ. ó ṣe máa sọ pé iyọ̀ wọ́n fi iyọ̀ sí noodles wọ́n fi iyọ̀ sí noodles ah. ṣé torí mo wá ìpòpọ̀ bọ́ọ̀ ìdílé mo ṣe ń fi iyọ̀ sí noodles bóyá mo yẹn mọ ọkọ mi. àgbà kí ni family mi ṣe fún ẹ. Hey, mm, Ezra, eh, something is wrong somewhere. No. Because I, I, I begin to confuse right now. Ṣé ẹ̀ ń ṣe family prank fún mi? Àwọn ẹgbẹ́ ìwọ ló wà bí tó ń bẹ ṣe prank. Wọ́n ní kẹ́ ẹ jẹ́ eh, Tẹ́lẹ̀ ẹ ẹ wo nonsense bọ̀bọ̀ yìí sí. Ah. Ó ń bóun ṣe prank kí ni gbogbo nonsense tó ń perform ṣé o rí nǹkan tó ṣe ni. Ah! lọ́mi eh, eh, eh, o gbọ́dọ̀ pa gbẹ̀mí gbẹ̀mí lọ́mi lọ́mi lọ́mi lọ́mi lọ́mi lọ́mi gbẹ̀mí fọ́. ẹ fẹ́ poison wa ni. gbẹ̀mí o ó máa jẹ́ o. gbẹ̀mí ẹ jẹ́ wíṣà ẹ mo ti lọ jẹ. o ti lọ jẹ jẹ sàn. kò kí ló wá ṣẹlẹ̀ o fi yọ̀ sí noodles. Ah. Yes, From my own perspective. Toro japa, o From my own perspective, something is wrong somewhere. Eh. Ẹ mọ̀ mí nọ́mà nọ́mà. Òróró ìgbàlà tán máa fún mi pé kí n fi dín dòdò. Ẹ máa jẹ́ ẹ máa ara yín jẹ. Mm. Mo wa ṣe ń mo wa ba yọ bẹ́ẹ̀. What's in pacing? Mm-hmm. What's wrong in? Mm-hmm. Ẹ sà, kíní kan ń fi sìn. Bọ́ ẹ fi gbogbo ohun tí ń fi sìn lẹ̀ o. Mo gbàgbọ́ oúnjẹ yìí kò ṣe jẹ ẹ mọ̀ tí fún yín bí mi kàn ṣe gbèsè tí mo ní mo lọ́ mi I was just lying. Eh. ó mo tún sọ́wọ́ yìí ah. ah, ẹ dá ọkọ̀ jẹ́ ah, ẹ ṣàmójú mọ́ bí tí iná ti ń wò kó mi. ibo iná ti ń wè. ẹ wò ẹ mọ̀ bọ̀dá. ẹ eh, àwọn tí ẹjọ́ ń wí náà yẹn ibẹ̀ ni kí náà ẹ ti máa má gbóṣì lọ́dọ̀ fámìlì tèmi o mi ò gba nọ́sẹ̀nsì o ó fẹ́ pa ọmọ fún mi torí òun jápa. Eh, màá sáré bá àwọn sóúnjẹ. ibo. jẹ a ah, ó ti pọ̀jù má wọlé. àpọ̀jù ọ̀sán yá ó ti tẹ̀ bẹ́ẹ̀ ọmọ làágùn ni. ẹ mọ̀ kó fẹ́ ṣẹlẹ̀ gbégbégbé. gbé náà ẹ jẹ́ kó má ah, ní jẹ́ yín. ọjọ́ tó ń gbé gbégbégbé àdínkù. gbé ẹrù ẹ jàre gbé kí yẹn kúrò níṣekúṣe ibo lẹ ti ráwọn ilé ìtòrí Ọlọ́run. france ẹ má wọrí ẹ jẹ́ ká lọ síta àmà lọ jẹun tán. unbreakable sì ni flower sí tí bá fọ́ ọmọ wèrè lórí ìlú mọ̀kù àbí à ń lọ wèrè lọ́rùn mọ́ ni àbí ń fọ́ fíríjì mọ́ lórí kí n pa kí n lọ police station kí lèmi mọ̀ pa ni rọ criminal offence àbí kí n lọ gba pepsi lọ́dọ̀ yàrá kansalẹ̀ kí n sì mú tán kí n sì fọ́ gòmọ̀ lórí kí n jẹ gbèsè lọ prison. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni jẹjọ́ àwa apá apá fẹ́ pa ọ́ sá. sọ kí mo kàn ń wó lóòtẹ́ẹ̀lì ọmọ kí mo kàn ń wó àbí. dúró first first kí ló tó jí mi bẹ́ẹ̀. kí erin ti gbẹ́ni ìgbọ́ ìka ẹ̀dá yìí. kí ló ṣẹlẹ̀. ìwọ gangan la ẹ̀dá tí ń gbóná mi yàn tó ń sọ pé lè ti lọ yà láìdá ni. sọ pé láìdá ni ọ. kí ló ṣẹlẹ̀. ọlọ́fẹ́ lẹ́yìn mi ò sì ń ta ẹ̀. ẹ kí ló ṣẹlẹ̀. sórí adé àbọ̀ ọ̀run mi là ìjọ tí bàbá ń rí kọ̀ọ̀dọ̀. tó o bá pọ̀fọ̀ òṣì tí bá tí bá tí bá tí bá mú gògògó ń gò ṣe yẹn are you okay are you insane are you insane what's the problem kí ló don't even go there because it's not his fishing. what is fishing. thank you i will tell you. good. i cooked indomie this afternoon. indomie or noodles. choose the correct one. noodles. whatever. good. mo ṣe indomie last night? why did you switch. Why wáyà sẹ́yìn. go back to english. you are not it's none of your own business. sọmọ school ti mọ lọ. illiterate. sọmọ bóyá sọ díẹ̀ nọ́ọ̀sì àpapọ̀. you are an illiterate. sọmọ bóyá sọ díẹ̀ nọ́ọ̀sì You want to fetch your manager lọ office illiterate bíi Oh, o let's just go now continue i can hear you. i will swallow the pride because ọba mọ nǹkan tó wà nínú mi whatever you wanna swallow swallow it but I. Ugh. <sighs> Oh. Sledding one. Yay! To twelve. To twelve also. But dára. Ah, gbé call Kọ́ parẹ́ gbé Ah, gbé fún ti gbé Ah, most sùn mo tún weakness of the body. I like ti gbé fún mi. Ah. lọ. Hmm. ǹjẹ́ sọ pé rẹ́kọ̀dì eléyìí. Ah. ẹ káàrọ̀ sá ẹ káàrọ̀ ma. apá apá apá. I am so so disappointed in myself I know you are disappointed in me as well. oh ben. check time owó ẹ. ẹ méjì ń check time mo mọ̀ pé ọ̀tá mi ti sìn after one. Well, after, one ẹjọ́ ẹjọ́ I am not talking to you here here is my manager please let her talk. come on o eh, pàdé. hello hello jọ. ẹni ọlọ́run fi sí position ẹjọ́ lo position rẹ̀ àbí wo lo ṣe. i'm not addressing you. ẹ má bínú torí ọlọ́run. àpá wo time owó ẹ òun bọ̀ níbi iṣẹ́ ní past one. why. a lot is fishing mo fi ní wo ni mo jẹ́wọ́ yẹn wọ́n dà mí ni ẹ̀dá tó mọ̀ sí òkùnkùn. òkùnkùn make sense kò dé ní after one. hello hello lókè mi ni manager ma ti sàkẹ́ ah. because irresponsible person bíi tiẹ̀ yẹ kó wọ́n á bí sẹ́yìn náà. i'm not addressing you Sorry, so please ẹni tó lóun gbé nǹkan rẹ fún tó lóun gbé fún àgbákò lọ́lọ́run gbé fún ọ. ọlọ́run àgbákò fún ẹ ọyàn hello. so this is your last one then. Yes, make it the first and the last. It can't be the first and the last. Tó bá jẹ́ mi manager, màá ti sack ẹ because someone that is irresponsible bíi tiẹ̀ kò yẹ kó máa ṣiṣẹ́ mi báyìí. Yes ma, as from now ma, see me as David. You are now sure ma. I am giving you assurance that I will never late to my goal. This is my career and it will never spoil my life. Oh, oh better. You did nonsense. Hello, hello, hello. What is wrong with you? Sorry, ma. Kini, we wá bá mi lọ́fíìsì kí n parí ẹ̀. Ẹ jẹ́ you n gbé wá káàdì ìdí sọ́ọ̀tì. Ẹ jẹ́ kí n gbé wá. Lọ kọjú mọ́ṣẹ́ nǹkan tó wá bíbá yìí wá ṣe gangan. Tóró ti wulẹ̀ pẹ́ already. Mo warn last warning. Tó bá jẹ́ mi níyìn ni màá ti because kò make sense. Ọdún àkórí ẹ fẹ́ burú tí ẹ fẹ́ yẹ ìwọ. Sórí ọ̀rọ̀ tó wà ó dàbí wọn ní Wizkid. kí ló sọ. ṣe ẹnìní kan náà dọ̀ndọ̀ àtúní do gbọdọ̀ dọ́ọ̀lù pẹ̀lú rẹ̀ mọ́. hundred ìwọ. ta ni kí ló ṣẹlẹ̀. èmi rò pé bóyá ẹ̀wà you want wọ́n máa ń fi gbó ṣe. èmi fi gbó sí rice fún ẹ wow mm. mo sì ti jẹ mo sì sùn lọ. hundred. I ti pẹ́ níbi iṣẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́. normal. ṣé wàá i say sorry to sáré tó pé kọ́ńbà àtúnjọ wá ń ṣẹ́ ẹ̀ẹ́dì kí wọ́n rí wa. wọ́n ṣì máa padà lé ẹ o apá níyẹ o. note it ọmọ padà lé ẹnbi iṣẹ́ ìfowó. torí ẹ̀dá tó mọ̀ pé wọ́n lè mí ibi iṣẹ́ tí ọmọdé ti ah, ẹni tí ilé ìsìnkú ọkọ tó ti déètì tó fẹ́ fún mi. sí nǹkan kan Apa? kò sí nǹkan kan tó máa ṣe mí. Hmm. ìwọ hmm. ìwọ ọsàbù hmm. mi pẹ̀lú ọ̀yàyà sórí ẹlẹ́tẹ̀ ni tó fi sínú sẹ́tẹ̀ sínú àkàtẹ́ ṣé mo pàrọ̀ fún ọ ọ tẹ kó mi tájú. mi ò lè tẹ́ mi. ọlọ́mọbìnrin ìdágbére kó tó kú láàrin ìlú. what do you mean. ẹyin ọwọ́ ni labalábá fi jáde wọ̀gbó. what do you mean. you will struggle till the end of your life. you will struggle apá. and you, will not gather a pain. You, will struggle. you will not gather a pain. ẹnu ogun máa gún ẹ báyọ̀ lẹ́nu. so oh, fẹ́ bá mi jáde. so yà wèrè jù mí lọ. torí pọ̀ ga jù. ìwọ yà wèrè tó mi. ìwọ yà wèrè tó mi. pa sí kámẹ́rà bíi o lè ṣe ẹni ọ̀dà tìbọn má pọ̀ fún ọ̀pá apá má pọ̀ fọ̀. kọ́kọ́ pa cctv tó kọ́kọ́ pa cctv. má pa má pa apá yé apá ogún mi ní àná. mọ̀mọ́ ìsọjú ènìyàn. dúró kí ni wọ́n fi ṣẹlẹ̀ kù. wọ́n dàrẹ́ láàmú mo mọ̀ mọ̀ fẹ́ treat ẹ gẹ́gẹ́ bí queen tó jẹ́ ni bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. ṣòrí kò tẹ̀ nù tẹ̀ pa. ó wà òkè wọn ló kéré. kéré kẹ bọ́ì ah, ah, báwo márùn-ún lówó yìí ṣó ṣó ìṣeré rẹ jáde tó bá lọ. ok bèbè. àpẹẹrẹ ah, àgbọ̀dọ̀ tó débi iṣẹ́ kàmáwó iṣẹ́ lórí. olùkùkù ọkùnrin ni wọ́n ń jádùfẹ́ àṣàkẹ́ nìkan ló ń kọ obìnrin mo lè accept kọkùnrin ọjẹ́ àwọn ọkùnrin bá ti ń jẹ́ àdúpẹ́ wọ́n mọ drag ẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ sílé ni ha this is a problem èmi àti èsì ṣe ẹni tó wọnú ara wa báwọn gbé fún àtìyàwó rẹ̀ náà wọnú ara wọn mo sì gba nọ́mbà àti ìjọ ìkíni mo kí mo fi ṣèbò tí mo gbà rúrú rúkì ẹ ẹ ẹ kó bá ti rà yìí báwo fẹ́ kó bá báyìí o hello gbégun ló ń sọ̀rọ̀ ah, hello gbégun spake lè ní ìgbéraga hello good afternoon gbégun speaking gbégun yẹ́ẹ̀ tí mo ṣiṣẹ́ lóòótọ́ gbégun ló ń sọ̀rọ̀ no nothing much nothing much mo um, ń pè yín on behalf of ọkọ yìí ni wọ́n gbé gẹ̀ẹ́kan wá sí hòtẹ́ẹ̀lì gẹ́yẹn nídìí ńlá tó ju tiyín lọ gẹ́yẹn dẹ̀ tún ya tàtú ó dà pé rans girl àbí runs girl ẹ mú kan tó correct. ẹ ẹ gbé fún tí mo ṣiṣẹ́ lòtẹ́ẹ̀lì ẹ ọkọ yín ti fẹ́ tẹ̀ lára àti tí mo ń sọ yìí o ẹ ó dà pé wọ́n fẹ́ fi kíní wọ́n fẹ́ fi shift bí mo ṣe ń wọ ọkọ yín yẹn wọ́n lérí fàǹtì yẹn wọ́n láwọn máa shift ń wù kó tó wá di pé ọkọ yín dáràn sóòtẹ́ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ máa ṣokùnfà bẹ́ẹ̀ ṣe máa dé reception tán ní ní kẹ́mí ìkọ́tẹ̀ máa fi wọnú yàrá máa sọ kùnbà bẹ́ẹ̀ yìí máa wọ immediately tí bá ti discover yàrá tó fẹ́ wọ̀ máa fún yín jẹ máa block yín tẹ́ máa fi débẹ̀ tí ní kẹfà wàhálà you can even mention my name yes gbẹ́fún speaking ọ̀nà gbẹ́fún yes no no I didn't beg you for money just come and confirm this after this you can do whatever right away like you are okay okay. ikú mọmọ lójú ìdìgbò mẹ́kọ̀ọ́ ikú pa àrùn mọmọ lójú ìdìgbò mẹ́kọ̀ọ́ àrùn dìbọ́lẹ̀ gbẹ́fún gbẹ́fún mo sọ pé màá gbé fún one time one time kọ́ mo lè gbé fún twenty times. You're wow. welcome. And this room is beautiful too. Thank you. Wow. Thank you. Oh. Oh my God. Eh? Mum kok. olùjẹ́rìí èmi mo ti wà òkè tó délé rí o hmm. hmm, wù láwọn hmm, òtòdó bá dé gbogbo ẹ̀rọ ìta ọmọdé ìlú náà ń jẹta ah, ọmọ yẹn fẹ́ pariwo gbogbo reception báyìí ló ń lọ bó ṣe ń ké ah, ẹ̀gbọ́n ìgbà yín o ah, mo sáré lọ rí rédíò sókè ọdún ẹ̀rọ afírí ẹ̀rọ ẹ̀rọ máa pa ẹ̀. ó ga bíi kí lẹ wá jọ ń sọ eh, àbẹ ti fẹ́ tà mí. Ah, ah. wọn rí mi ò fi bẹ́ẹ̀ wá bí kankan oh. tí bá ti wá bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ tọrọ owó ẹ̀. ọ̀bẹ́rẹ̀ náà kí o so what's up kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. Ah, kí ló tún fẹ́ ṣẹlẹ̀ tá a bá ti dé ibi iṣẹ́ ṣíṣe làṣẹ uh-huh. óyá óyá óyá. Ah, àbí kìtì àkọ́kọ́ wẹ̀ náà ẹnu eh, eh. ẹ dúró ah, mo lẹ ń lọ. kálílì ṣé mo mọ̀ ẹ́ rí ni. Eh, ṣé mo wá bá ẹ ní. ẹ kò lè jáwọ́ nù tẹ ọbẹ̀ yẹn. mi kò lè jáwọ́ nù tẹ. I know you before I know your mama before ṣé mo ti rí ìyá ẹ rí ni. ẹ ewu ni mi kò lè jáwọ́ nù tẹ ṣé wo ni mo wá bá ìgbà tí mo wá bẹ ẹ ṣé mo gbẹ́jọ́ wá bẹ ẹ ni. ẹ wọ́n ṣọ́ bí ọwọ́ for this matter. ẹ mi lè wọlé kí ló ṣe àwọn olórí burúkú tó ń employ tó ń employ ègùn náà. ẹ kí ló ṣe wọn tó ń employ ègùn síbí báyìí ta ló mẹ́gùn wá. ẹ mi tí mo tó tún dì mí mú bẹ́ẹ̀ yẹn ṣe ago ago kọ́ mọ́ your teeth ọ̀rọ̀ ẹ̀ kàfàṣà ẹ ẹ lè wọlé sẹ́ ẹ̀ ah, ah. sà ọ̀rọ̀ yìí náà ni mò ń bá yín sọ kí n tó kú lọ gbogbo rìpọ́ọ̀tù yẹn ni mo ti make already sà no no èmi kàn tún mọ̀ pé kò ní ìdìbòyà kẹ ní sùúrù kí n kí n délé dáadáa kí n lè sẹ́yìn ẹ̀bùn ẹnu ilé náà ni mo wà bọ̀ rìpọ́ọ̀tù yẹn ò sí nítòsí mi báyìí mò ń ẹ eh, no rárá ẹ̀yin kọ́ sà ẹ̀yin kọ́ sà ẹ eh, mo máa send gbogbo ẹ gbogbo ẹ wọ́n ti já yẹ̀pẹ̀ wọ́n ti já eh, four sorry rárá wọ́n já six ok ok ẹ mo ti ń gẹ̀ẹ́tì gbogbo list náà tó bá gé mo lè pè yín padà ẹ ah ok mo gbọ́ yín o gbé fún gbé fún gbó kó mẹ́ẹ̀ mo ráyè gbogbo nǹkan tó fẹ́ máa jọjà rè ẹ̀yin kọ́ sà ẹ̀yin ẹjọ ẹjọ ẹjọ ewu dọ̀sà kí ni. ìyá ẹ̀wọ̀n náà àdùfẹ́ eh? Eh? kí ló rí lára ọmọbìnrin tí ò sì lára mi eh? dá mi lóhùn ẹ̀yin ọkùnrin ẹ̀ máa lọ́rùn o ẹ̀ lè rí ìjọba ọ̀run wọ̀ wọ́n wọ́n wọ́n tẹ̀ fa pò bọ́tẹ́lì. mìwó kúkọ mìwó bá rọ o tún ṣọ́ọ̀ṣì ẹ you carry another woman come hotel you leave me for house no be so mẹ́ẹ̀mẹ́ ọ̀gẹ́nẹ́rùkẹ̀wẹ̀ ọmọ APC sórí ìwọ Eh. ò ní ṣerú ẹ̀. jọ́ nítorí ọ̀nà dákẹ́ kí ló dé eh? ọkọ ko kò face má face mi rárá o mẹ́rẹ̀ ọkọ ẹni kò face ṣó ti gbọ́. èmi ìwọ ọmọlé ẹ tó lè mí gbà lọ́wọ́ ah. Eh. eh ẹ̀hẹ́ ẹ̀hẹ́ kí ni tiyín bẹ̀ ṣé ẹ̀yin ni pa ẹ̀yin ló gbé wá pé kẹwàá náà mi àbí kí ni tiyín abẹ́rẹ́ pátánárì side chick lèmi ni. ẹ̀hẹ́ ẹ̀nà àwọn tó bá mọ̀ ọ́ mọ̀ nǹkan ẹ̀ tó èmi máa lé ẹ dìde kúrò bẹ́ẹ̀ ni màá dẹ̀ gbọ́kọ ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah, ah. ó ti sọ̀rọ̀ ẹ fún mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wàá bá mi tó lé mi mhm. ilé tí mo ti tò fún odidi ọdún. ilé wo ló ń tọkọ gbẹ́nu lọ́jọ́ olóòtò lọ́pọ̀ ẹ̀ ń gbọ̀n fún ẹ ilé olóòtò lọ́pọ̀ ẹ̀ ń gbọ̀n fún ẹ ìgbà tó yẹ pé bébí bọ̀ ìníwọ́ náà báwo ló ṣe ní máa gbọ̀n fóbìnrin bó ṣe ń pọ̀ fóbìnrin. ṣé you see wetin you use my icon see for here. wetin. agbèrò ló lọ gbé o fẹ́ fẹ́ lómi lẹ́mi wèrè ló lọ gbé wá àbí bẹ́ẹ̀ kọ́ wèrè tèmi ò tó ẹ my own grace no reach you. Eh? Mm-hmm. mèmí òkè lẹ́rùkẹ̀wẹ̀ èmi ló ṣeré lè fún máa dẹ́kun mọ́ pé. pé kí ni. i be worry gay. èmi gbọ́dọ̀ kọ́ mọ́ pé mo ṣòdì ní mi. ṣé ṣòṣèré ni. ìyá nìna. ṣòṣèré. yanjú ẹ̀ nílé mi fún mi. kí ló yanjú nílé àyanjú eh? kò wọlé bíbí lè jẹ tẹ̀lé wèrè yìí sẹ́ ẹ̀. ẹ ẹ ní eh. sùúrù ẹ ní sùúrù ẹ kí ló ṣẹlẹ̀ kí ló fariwo látàárọ̀ báyìí. Eh, kí ló dé. bọ́ọ̀dẹ̀dẹ̀ ah, sáré wọlé ìgbà mo máa wọlé tó ní ọkọ̀ àwọn gbé àlè wá síbí. wọ́n lọ́kọ̀ madam ṣé ọmọ tí mo yóò gbé náà kára rẹ̀ ni bó o lẹ́sẹ̀ mọ̀ pé ọkọ̀ yín bá lè wá sínú hòtẹ́ẹ̀lì ọ̀dọ̀ wa ń bì. Ah, ẹ mà ṣe o gbé fún ni ọpẹ́lọpẹ́ gbé fún lára mi Ọlọ́run máa bless gbé fún gbé fún ló jẹ́ kí n mọ̀ pé wèrè yìí ó bóbìnrin mi wá sínú yàrá ìsọkùn gbé fún ló gbọ́ tẹnu eku tó lọ wí fẹ́ yẹ gbé fún ló sọ ibi tó kọ yín wà gbé fún ni ó sọ rúùmù náà fún yín bẹ́ẹ̀ni òun ló sọ rúùmù nọ́mbà òun ló jẹ́ kí n mọ̀ pé wọ́n nà kiri ni òun ló jẹ́ kí n mọ̀ pé wọ́n nà kiri ni ẹni sùúrù gbogbo ẹ̀ náà sẹ́ni bíi gbogbo ẹ̀ láàyànjú sẹ́ti gbọ́ ẹ tẹ̀lé mi ní ìsìn ẹ jẹ́ lọ́ba yín yanjú ẹ̀. a yanjú ẹ ṣùgbọ́n if I I go use this shoe I go come on your feet o I go come on your feet I go come on your feet. bàtà ìdí bàtà yé pọ̀ o ẹ ní sùn ẹ wù àwọn àwọn ti sọ̀rọ̀ àwọn ti sọ̀rọ̀ ẹja ẹja ti gbẹ pẹ̀lú. máa ma blẹ́sì gbé fún o gbé fún o o tí ẹ máa ma dá o sórí ìwọ sórí ìwọ ẹ̀gbọ́n ẹsẹ bí ọkùnrin sẹgbọ ẹyẹ ẹsẹ bí ọkùnrin ẹsẹ bí ọkùnrin ẹyẹ ẹfọkànbalẹ̀ sẹgbọ. wárí wárí fífi sílẹ̀. àǹtí ìgan burú bí ibo ni ẹ. Ah, ah. fífi ah, lẹ̀ o fífi how on earth ló máa máa lọ pe partner àwọn customers wa gbé kọ́ wá wò kó tó ń ṣe lọ́dọ̀ wa bíbá kí ló ń ṣe are you sick or something. ọ̀gá I didn't. I didn't. How am I gonna do that? I didn't. How are you gonna do that? Ṣé o Why should he? He just tó to tún ṣẹlẹ̀, apart from pé my sack lọ́jọ́ yẹn, I will make sure you are locked up in jail and you'll be there títí di and ọdún ńlá. Kókókókókókókó I'm sorry sir, permission to talk sir ṣẹ́rí mo ti mọ ibi tí iná ti ń jó mi sà iná ń jó mi lábẹ́ aṣọ bọ̀ mi ò kọ́ tètè fúra ni but ẹ fún mi láàyè láti lọ bomi pa ẹ máa gbélé gbọ́ thank you sir bọ́ ẹ sọ pé ó ti lọ. kí ni ẹ. as in ó ti lọ pé gbogbo nǹkan tí mo ti ṣe ti lọ. ó ti lọ kí lorúkọ ẹ náà. olúwa gbé ohun ayọ̀ fún mi ni sir in short gbé fún. kí ló gbé fún ẹ. gbé ohun ayọ̀ fún mi. wàhálà ló gbélé ẹ lórí tó ti mọ̀ o ò ráyọ̀ kọ́kọ́ gbà o. I swear, yeah. Kò kẹ́dà kúrò wájú mi. Sorry, sir. Gbé fún kọ́. Gbé sẹ́wọ̀n ni. Um, so nínú fifteen rooms, mélòó ló jẹ́ cash, mélòó ló jẹ́ transfer? No mistake ni, um, I sold eight rooms, just eight rooms. Ah, ah. Gbé fún. Ṣé bí ìwé ló wà níwájú ẹ̀yà? Wo owó ẹ̀ náà? ṣé mi ò mọ nǹkan tí mò ń sọ ni. ẹ máa misunderstand me because someone try. ayo ẹ jọ ẹ ẹ ẹ. oṣù òní dákẹ́ òun bá mọ́níjà wa. àwa keep your mouth shut. kí ló tẹnu ajá ẹ̀bẹ̀ kọ́ what's your problem. tantala apá. hello. manager what i'm trying to say is. Uh, according to the book and according to nǹkan tí mo wò nígbà tí mo cross check gbogbo àwọn rooms yẹn fifteen rooms ló so mélòó ló jẹ́ cash mélòó ló jẹ́ pos mélòó ni transfer let me know that's all i'm asking. I'm so sorry èmi mọ input ẹ fúnra mi so i know what i wrote fifteen room kan láàjọ ń wò yìí fifteen room kan ló ń ṣe o lè ọ̀lẹ amukumẹ́kọ̀ fifteen room lọ́tajà. apá apá apá warn yourself apá warn yourself apá warn yourself. gbé fún fifteen rooms ló ta so iye tó bá jẹ́ cash jẹ́ kí n mọ̀ eléyìí tó bá jẹ́ pos jẹ́ kí n mọ̀ i don't want all this back and forth. madam handwriting mi kọ́ lè lé èmi kọ́ wọn eh. inbox àwọn eight rooms mo tà lánàá and it's just pos office sanwó. jọ ṣé mi ò mọ̀ kan tí mò ń sọ ni ṣé mi ò tí ì lọ wòkè ni ṣé mi ò mọ̀ pé fifteen rooms ló ta ni. ẹ má bínú ẹ má bínú ẹ jẹ́ kí n kọ́ mi ẹ má bínú kí n fẹ́ má bá pariwo ẹ̀ mọ̀ pé mo ń gbóbi ajá ṣẹ́rí ń tó ṣẹlẹ̀ rèé olè olè ni ọmọ jẹ́ títí láéláé hmm. ẹ ti understand bẹ́ẹ̀ni olè ló sì mẹsì olè tọ àwọn èèyàn kan tó wà tí wọn èso olè àmọ́ tí wọn máa ń ká olè tó lè bá jalè wọn kàn lè fi mú mọ́ra. apá are you mad apá wait are you are you mad. gbé fún mama interrupt bá ti ń bá yẹn sọ̀rọ̀ mo ti máa sọ fún ẹ. ṣé rí gbé fún tẹ̀ ń wò yìí ṣé àǹkẹ́ mọ̀ ọmọdé yìí rẹ̀ hmm. mo sì mọ délé délé àjọ ń ni o. bẹ́ẹ̀ni àgbà olè níbẹ̀ ṣe wò ah, ah. bẹ́ẹ̀ni mo sọ. apá ace ace ṣé rí girlfriend rẹ ẹ mọ̀ pé àti gba salary ó sì dọ̀tún yàn bẹ́ẹ̀ni girlfriend rẹ ń bọ̀ nílé lónìí ẹ̀yin sì fẹ́ ọ̀rẹ́ wọn wò oh. ó ti wá pé ó ti wá promise heaven and heart kódà hòtẹ́ẹ̀lì míì wọ́n jọ lọ sùn lálẹ́ ìmọ̀júmọ́ kò ní wá ibiṣẹ́ lónìí oh. ṣe àpé ní ìsìn ọ̀fù ẹ̀ tó bá wá ibiṣẹ́ lónìí kẹ́ pa mí hmm. girlfriend ló fẹ́ lọ gbé sùn èyí sì tuntun lọ bone leg lọ́wọ́ rẹ̀ eh, at bone straight hmm. last time téèyàn wá ọ̀ra bone leg ló rà fún un má ti jà nonsense gbogbo nǹkan tí bọ́bọ́ yìí sọ. Eh, eh, eh, um, ṣé àtiwọ́ àtìgbè fún gbogbo nǹkan tẹ̀ sọ yìí is none of my business. john torí ọlọ́run owó fifteen rooms yẹn òun ni mo fẹ́ rí ní account mi bye bye kó dẹ̀ ṣọ́ra ẹ̀ kọ́ lọ́n ṣọ́ ẹ̀. Oh, I sold eight rooms. You don't you don't saw hair from bro. No cap. Apata ló kọ seven rooms. Hmm, Can you see eight rooms? Yeah. No cap bro. Apata ló kọ seven rooms. Hmm, kí ni? O ti lọ bẹ́ẹ̀ mo ṣe kà fún mi Apá you wrote seven rooms. Ẹyin none of my business. I, you did an additional seven rooms in a way. I wrote Akwa, are you mad? Can you see can you see CCTV is CCTV Akwa, are you mad? Ìwọ náà your cap o ṣe no cap. Akwa o ṣe no cap fún mi. Pa CCTV. I cannot go off the CCTV camera. Akwa pass CCTV. Jẹ́ kọ́ mọ̀ pé o lè dàbí dàgbà. Mo because mo mú red handed don't ń jalè. Mo bá yé ẹ̀jẹ̀ pẹ̀lú ṣé o lè. O tún fẹ́ jà. Jẹ́ pa CCTV apá i'm gonna kill you today wo jagodo mọ àmì èdè tí n bá jẹ gògó góńgó ẹ. honorable ah, ah, honorable hundred apá honorable how are you i'm uh, ah, i am so sorry to ask you this are you really coming from vacation. èwo ń tiẹ̀. mo kàn ní kí n tún fún ọ nínú. Eh, nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé eh, mọ́tò ìdọ̀tí mọ́tò yìí sì ṣe dọ̀tí mo fẹ́ wẹ́ni tí ó bá fọ̀ lọ́gbà ẹ̀dá ló lè bá fọ̀. lẹ́tọ́ wá wẹ́ni tí wọ́n fọ̀ káàkiri ẹ má gbóúnjẹ alẹ́ mi kó ló oríire tó tọ́ sí mi ẹ má gbé fọmọ ẹlòmíì tẹ sẹ́ni bẹ́ẹ̀ sí wò mí ìjàkì ni èmi ẹsẹ̀ jàkì sáwọn jákọ̀ kọ́tìrì nínú ọ̀tẹ́ yìí mò ń dáná mò ń sáfà àwọn èèyàn lómi mò ń sáfà àwọn èèyàn lọ́tí mò ń sáfà àwọn èèyàn nínú ọ̀dà àwọn tó fún wọn ní tọ́wẹ́ ẹ́sà tọ́wẹ́ mi nìkan ni mo lè fún yàn nínú dáwà yìí káwá sọ fún wọn fẹ́ fọ mọ́tò èmi nìkan mo lè bá yín fọ mọ́tò tí ó mọ̀ Eh, mo fọ mọ́tò. ohun tó ń sọ ni wípé ó bá mi fọ àbí. ọ̀fọ̀fọ̀ ni mí. ọ̀fọ̀ ọ̀fọ̀fọ̀ ni mí. sí wàhálà ọ̀yà gba kí. ẹ̀yin ṣe liquid lẹ́fẹ̀ ni àbí ìtàjẹ́. èyí tó bá ti wọ olò. apá kò ní bàjẹ́ bàbá o. kò ní bàjẹ́ hundred ni o. hundred ni kò ní bàjẹ́ sà ọ̀nàrẹ́bù sẹ́tà àwọn sọ́nsà yẹn apẹ́ nípa ìgbọ̀kú yìí. màá wá jẹ wọn lójú màá fọkàn débi pé màá fọkàn débi pé màá fọkàn débi pé kọ́kọ́ bẹ̀rẹ̀ láti. mọ́tò ìmọ̀ o ah, ah. apá apá ó yẹ kí n bẹ wá nǹkan o yẹ kí n wọnú mọ́tò ìná. Eh, ah, ẹ ṣe transfer mọ́ mú káàsì. Eh, irọ́ mi ṣe transfer mọ́ bínú. cctv kú ní gbogbo facility yìí tó bá ti rí pé mò ń gbà káàsì báyìí wọ́n ó dùbù mi. Eh, ẹ̀ẹ́n ìwà ní ṣe transfer mi ṣe transfer. ó yẹ mú kàṣì mú kàṣì. mi ṣe transfer ó ṣeun. ẹ mú kàṣì sẹ́ẹ̀tì àwọn àmúkàṣì. apá sá nǹkan kan mọ̀ yé mi mọ̀. kí ni mò ń bọ̀. Ah, ǹjẹ́ ọba ti yẹ yín bóyá bíbá léèrè o àbí ẹbí lẹ̀ léèrè bàbá. honorable honorable hundred. apá sá kọ́kọ́rọ́ inú ẹ pé àwọn tó ń ṣiṣẹ́ sẹ́ńsọ̀ ṣe sẹ́ńsọ̀ ara ọkọ̀ tó ní àbá ti ń wa ọkọ̀ lọ bọ́kọ̀ ṣe dùn mọ́nu tó bá takú express Ìbàdàn tẹ́ bá rí bùtù pè èèyàn lè kú bẹ́ẹ̀ ọ̀rẹ́ sájà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó yẹ gbogbo ohun tó yan ọ̀yà yọ̀wà yàyàn lórí ibẹ̀ ah, ah. bàbá tẹ́ bá rí bùtù pè èèyàn lè kú sọ́nà express Ìbàdàn ìgbà làwọn sọ́sàn àwọn mọ̀bí kọlù yẹn. náà bọ̀ náà pá wá wo kan bátìrì mi dà lára lọ́wọ́ àwọn oníkìmọ̀ ti. wo wo wo iyún ni ọmọ gbé wá o apá ṣé mo sì ọtí tẹ́lẹ̀ ni. bíi ti wo. ìwọ bógi ló dé lẹ́nu pé mo ní o bá ń fọ mọ́tò bátìrì àṣírí mọ́. àà ah, ah, ah, bàbá bẹ́ẹ̀ ṣe ń dọ́gbọ́n bá mi sọ̀rọ̀ yìí ti bá gbọ́ yín yé dáadáa ẹ̀ ń fọ́gbọ́n olè lọ mí ni. ṣé ti ti fi kámẹ́rà tó wà ní gbogbo hòtẹ́ẹ̀lì ṣe bẹ́ẹ̀ ṣe ń wo yìí ó ní ọ́díò ẹ mọ̀ jẹ́ kán gbọ́nu reception pẹ̀ tí ń pè mí lólè ìyún ní dáwọ́ lè sáà kì mí mọ́ gbàjẹ́ lẹ́nu mi. ìdí ìwọ ni o mọ́ gbàjẹ́ lẹ́nu mi lẹ́nu wípé mo ṣe dáadáa sí ọ. owó tó ti sojú àánú ìgànnì wá ń dùn mí jù ẹ bá tó tún fẹ́ ṣe é mọ̀ wá gbà mí orí ọ̀nàrẹ́bù bó ni. kí ló ṣẹlẹ̀. gbé fún mọ̀mọ́ tó gbà mí. ẹ bá wọ kí ló ṣẹlẹ̀. Ah, o ti bọ́ sí ibi nínú wọ́n ní kí n bá àwọn fọmọ́tò mo sì ti ṣe ìlérí fún wọn pé à ń fọmọ́tò wọ́n tẹ̀wọ́ fún mi débi pé wọ́n sì owó tẹ̀ nígbà mo sì fún wọn kí wọ́n sì àpèsè tí mo ṣe pọ̀ fún wọn. wọ́n lè fẹ́ sọ ni wọ́n rí pé kíní yóò start nígbà wọ́n sẹ́ kí wọ́n láwọn òrìbá tí mo gbọ́n gbà mo mọ tún gbà mí. apá kí ló dé tó họ́ọ̀tì mi. ilé họ́ọ̀tì mi họ́ọ̀tì mi ṣẹ́jọ́ ọ̀dẹ̀dì mi. apá apá kí tó họ́ọ̀tì ọ̀nà rẹ́bù. ilé họ́ọ̀tì wọn. ní sùúrù ọ̀rọ̀ bátìrì ò ṣe bá mo gbọ́ tó ń pe bátìrì charger one hour ago. lóòótọ́ ni mo pe bátìrì charger ọmọ pé bátìrì fóònù mi ọ̀dá mo sì ń pè pé kó dákun bátìrì tó tẹ̀lé ilé kàkó yóò lu five hours tó tó kú òun ló ti kú láàrin one hour yìí kọ́wọ́ gba bátìrì mi. àpá ìrọ̀ mo rí ìgbà tó tú bátìrì ń bi tó gbé sẹ́yìn bẹ́ẹ̀ yá Battery, kékeré kan báyìí. Battery, wo eh, apá. ẹ eh, bátìrì kékeré kìí ṣe bátìrì tírélà. one sec eh? just one sec mo one minute. one minute. one minute. <coughs> gbé fún sọ́nà tó fẹ́ gbàgbé fún mi <laughs> kí ló ń wú yín kọ́. ìwọ náà ló fẹ́ pa mí. ẹ mọ̀ ṣe bẹ̀ tí ń ṣe yìí. ẹ mo sì ṣe dáadáa sí ọ ṣé bóyá kó o ṣe wá sọ fún mi. ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù ṣẹlẹ̀ ni. ọ̀nàrẹ́bù bátìrì mi ni ah! bátìrì mi ni ah, apá tàdára fi. ẹgbà yìí káà fi tán. apá apá sá ìgbà lọ́wọ́ mi. ẹ mọ̀ jẹ ẹ mọ̀ gbé fún mi kí ló ń gbé fún mi. apá ni ṣùgbọ́n o ṣe lọ jí flower pass lọ́dún yẹn náà nìyẹn o tútù jí bátìrì ah, láì ṣeré kéré. Eh, gbà lọ́wọ́ mi ìwọ ló gbà ìwọ ló yọ fix yẹn padà ọ̀nàrẹ́bù eh? ẹni sùúrù sẹ́rí ẹni ọmọjú ògùn náà ní ipa bìnrin rẹ̀ eh? gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ó ti ẹ̀mí ọlọ́run nífi náà ọmọjú gbogbo wa ẹ eh, gbé fún kí ló ń gbé fún mi yìí. ìgbé ìkọ̀kọ̀ fún ẹ. Ah, ọwọ́ ò ń gbé ẹ̀wọ̀n fún mi lọ́wọ́ rẹ̀. apá lọ́ra jalè apá. ó sọ pé mo jí flowers flowers tí ò wúlò mọ́ tó yẹ pé àwọn èèyàn wọ́n máa ń fi kíní kan sọ́ọ̀kẹ̀ tó dáa. ìrọsẹ́pọ̀ ní red flower lórí. flowers tí wọ́n pé wọ́n ń gbé dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀bọ̀ tá fi ṣe photoshoot. ṣé wọn fi ya fọ́tò. jọ kí wọ́n ni wọ́n fẹ́ fi ṣe. mi mọ mi mọ. fẹ́ gbà ní tún sáré gba suspension fún un gbèrè ni. ẹ ẹ ẹ nàgbọ̀nàgbọ̀n sàn sàn sórí ẹ burú ni ìwọ kọ́ mọ̀ pé ah! ó já wèrè sá eh! sọtí ní tó ṣe sọtí ní tó ṣe. ọkùnrin sọ ọjà wèrè tó rẹ̀ lẹ́gbàá bẹ́ẹ̀. ta ló ráyè meditation. tí ọlọ́fẹ́ máa pa ẹni tí ó tó pa bẹ́ẹ̀. gbẹ fún eh? tí n bá gbé ńlá ńlá fún ọ. ọmọ gbé ńlá fún ta ni. tí n bá gbé ńlá ńlá fún ọ. tí n bá tọ́ wọ́n nà lọ́tẹ̀lì. ṣé mo wá ìwọ lọ fa gbogbo rọ́bìsì tó ń ṣẹlẹ̀ yìí. kí ló fà pẹ̀lẹ́ ọ̀fà nílá kẹtàn àbórí ẹ̀ ti burú. wọ́n kọ́ ló buyọ̀ sí nomi. wọ́n kọ́ ló buyọ̀ sí nomi. ok ta ló sọ mi sínú tẹ̀. táǹtà làrá mú ni tí wọ́n gbá etí ẹ. wàá gbá etí ta ni wàá gbá etí ta ni rọ́bìsì ló ṣe yẹn mi rẹ̀ sọ fún ẹ bàbá rọ́bìsì ló ṣe yẹn. àbó ṣèrè ó mú wèrè mọ́ra ó dùn ẹ̀ ọ̀ya sọ́kòkò rẹ̀ sọ́kòkò rẹ̀ àbó ṣèrè tí wọ́n gbé lọ́lá fún ẹ. okòrin sọ́wọ́ ni wo mo sọ fún ẹ láíláí ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ní ọ̀rẹ́ wa ti pínyà. níwọ̀n tí mo gbẹ́ gbẹ́gbẹ́gbẹ́ ni mo sọ ìwọ tí mo ti delete ti pẹ́ sọ̀rọ̀ kó bẹ́ẹ̀ mo ní contact yẹn. o delete mi. ah lọ́wọ́ fóònù lọ́wọ́ fóònù mi. God will punish you. God punish you. God punish you. God punish you jẹ́ ìtàn. idiot. God punish you jẹ́ ìtàn. gẹ́gẹ́ àjọ. ọ̀gbẹ́ni ní ẹ̀jìnà ah! ẹ̀yin mo bẹ sọ bẹ́ẹ̀ ni mo sọ mo lẹ́ láti bọ̀ fọ wèrè ah! sọ àwọn tó fún wa yìí nìsín eh. suspension ni ìtumọ̀ ẹ̀ ni pé tó rí yín ọ̀bà pé á dà yín dúró eh. ó yẹ mo rẹ́dì kan dà mí dúró kọ́dà dúró. bẹ́ẹ̀ ni mo sọ ìmúlẹ̀ kọ́dà mi dúró. Ah, ṣé wọ́n wọ́n ṣe ní dáadọ́ ṣé wọ́n jẹ́ bàbá olówó. ọmọ kẹta tó fẹ́ jọ. ó yá ilé bàbá yẹn rè ó yá ilé bàbá yẹn rè bàbá mi rè dálé bàbá mi rú àbó òṣì rè ilé bàbá yẹn dà. ilé bàbá yẹn tí ó sẹ́tù tẹ́lẹ̀ tí mo bá dàrú kó pa mí. èmi mo fẹ́ fi wọ́n pé mo ya àbùdó jọ lọ. ọmọ tá a rí bìlí pẹ́. ọmọ tá a rí bìlí pẹ́ àárí bá ti ṣe ṣèbólúwá lónìí máa rọtú mọ́tú. àpá. àwọn olóòtú ṣèbólúwá lónìí máa fàyọ̀ ṣayọ̀. àpá. ẹ̀dọ́ ẹ̀dọ́ ẹ ń pè mí mi ọ̀dà yín lò ó yẹ kẹ́ ẹ lè ní láàká ìpè ìjọba yín sọ. ṣé o gbọ́ pé mi ń pè ẹ ni. ta ni ọ́ ah. ṣé mi àti ẹjọ́ lọ́rọ̀ ni ọ̀gbẹ́ni face front are we in good mood are we in good time ṣé òun wá ẹni mi ọ̀gá ọ̀rọ̀ tó wà important mo fẹ́ bá ẹ sọ whatever no be you carry me pass Then, say na dem carry me pass dem don start like say na dem do pass. ọ̀gá gbọ́n kan mo fẹ́ bá ẹ sọ. ọ̀gbẹ́ni mo touch mi ọ̀gbẹ́ni mo touch mi lọ́wọ́ o your body and soul is contaminated. gbọ́n kan tí mo fẹ́ bá ẹ sọ ó wà very very important kò calm down. ẹ sọ dáadáa tẹ fẹ́ sọ tó bá wọrí déédéé tí ẹ bá sì wọrí ká tú ẹ. wọ́n ò pé gbogbo ìjà tá à ń jà kiri àdúgbò ìgàn àwa là ń lose. Well, ló lose o. wọ́n lose. ọmọ bò lose mo save lẹ́mi lẹ́mi as guard. gbọ́ràn jọ mánéjà hmm, tó sọ pé ó ń lọ gan kò tí ì lọ dì sí àkànjà àkànjà àkànjà abala kan lose. Ah. ọlọpọlọ lọ ẹlẹ́dọ̀ pàǹpàlà bí sẹ́ni ọmọ ìyàwó ọmọ sọ̀rọ̀ lálẹ́ ìtọ́ ọmọkùnrin dání ah. ẹni mo ti rò pin pé làákàyè rẹ̀ ò pé mọ́ ó sì sọ̀rọ̀ tó ń digest nǹkan tí mo ní kó sọ yé bú mi jọ kó kó kó reason pẹ̀lú mi. ìsìnkú ni màá digest ẹ e? torí ń tọ́sọ èmi náà ti ń ro tẹ́lẹ̀ èmi kàn wò pé actor lè bá òfin bò sí ìjà wa ìjà òsín always guide. ọ̀ guide báyìí. in guide. aṣọ alẹ́ èmi náà lùsì bá a ṣe ń bára wa jà èmi ọkọ̀ fẹ́ fi guilty ni o so proud o o lè swallow pride ẹ o lè swallow pride ẹ kò kò kò spit it out. but for real i ain't lost nobody i need it. ọ̀gá who the hell are you jọ. you you, don't know ky. You, who is ky. ah ìwọ tó mọ ky lọmọ díje yk. ọmọ yk. ta ni múlẹ̀ fún. díje yk múlẹ̀ mi mi ni mo yk. ìwọ ọmọ díje yk. mo wọ́n na. tó sọ pé tamper mercy with justice. tó almost ràn ọmọ ọlọmọ lẹ́wọ̀n lẹ́wọ̀n. pupa yẹn kọ́ ni. ọmọ ọmọ o ti lọ bá láàrin mi àti ẹ. Hmm n tó sọ nǹkan mi lómi ní o ìjà òsì always guide lé guide by. ah we are just fighting one another. orí ni. alágbàgbó tó yẹ olókòló ọ̀dà ọgbọ́n òní tán láyé ká wa lọ́rùn tàbá ti débi sẹ́lọ̀ láyé ń bèèrè lọ́rùn pé kílẹ̀ sí ń dúró mọ́. àbí àbí ó lè o so kí ló wà ní mo ti mí ìsẹ́ o ti mí ìsẹ́ gan ṣé o miss me. káwọn pààrọ̀ ọmọ yẹn níṣẹ́ ti bẹ̀bẹ̀rẹ̀ kàfi kó lẹ́ẹ̀kan sí di ọmọ ìlú ni mo mí sí àmọ́ wèrè tó máa ń ṣe ni mi ìfẹ́ gbà. ìgbà náà ní wèrè lórí àjọ ní mi. ọ̀gbẹ́ni ọgbà àjọ ni wa. ọgbà àtẹjú ọgbà mi lọ. ẹ ẹ boko lọ fà lèmi ilé ayé tó ń wọn kò gba gírígírí hmm. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló láyé ayé ò lè fẹ́ ní ọba gbọ́n. ṣó dáná. ẹ tuntun mi sọ oúnjẹ o. Hmm, sẹ́ẹ̀tà àwọn kiri ọtí alágbé ni wọ́n ti ń bu. alágbé ni àwọn méjì. ẹ̀wọ̀ àti tán. tí o ṣàgbéǹjẹ ta. èmi mo dáná ìwọ ló ń tọrọ. give bass never lack why you beggars we always ask. Uh, uh, beggars no always ask. Mm. I did not beg I ask. ṣáwọ ní kìsì tó sí kọ́bọ́ọ̀dù hmm. ó rí newspaper tí mo dàbò pọ́tù báyìí ọbẹ̀ tọ́kí ní bẹ́ẹ̀ nù rẹ̀ hmm. tọ́ba sì fẹ́ jẹ bíbọ̀ mo fi bíbọ̀ sínú kíní yẹ́lò táwọn fi bíbọ̀ sínú wọ́n mú ju méjì lọ fíńgà méjì ó sì gbémi náà mú kan káfíìrì kan sáàlì àmọ́ tó bá sì fẹ́ jẹ fùfú kò gbóná mọ́ o kí n bẹ́nu kúlà kó mu. Abígẹ̀ ọmọ ga o ọkàn dọwọ́ rú lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn oúnjẹ tó ọmọ gbé wá fún mi sọ bá ń bọ̀ láti ilé ẹ̀rọ gbé fún mi oúnjẹ tí bí náà tí mò ń bọ̀ sọ láti jọ yìí ní ìrí kankan kọ dá báyìí. ibi tó ti kọjá yẹn náà ni o ò nífẹ̀ẹ́ sí rice àti àwọn ẹ̀bà tí mò ń fò. Hello. good morning house. àpò ojúmọ́ gbogbo ilé. good morning. ṣe wà pa o. ok hmm? ati àti gbẹ̀fun. tọ́pá ti sáà fún ẹ. àbí. wọ́n jọ rìn pọ̀. kí ni. ẹ rí odi tẹ fẹ́ ká yàn àti ọ̀tá tẹ fẹ́ ká jẹ́ láàrin ara wa fún rídìí oṣù kò pọ́jọ́ o a dúpẹ́ lọ́wọ́ yín o bí se ṣe ké bí eku bí sùn ṣe lọ tọ́bẹ̀ ṣe kún gbogbo ẹ̀ láti padà gbọ́ ẹ panu ẹyin dè hmm. ọmọ ti lose senses ẹ pẹ̀lẹ́ ibi ẹ̀yin wà ẹ sì tún ṣe ké in conjunction ọlọ́pọlọ dúdú oníṣòkòtò dúdú ah. ẹlẹ́nu dúdú olójú dúdú o tún bá géètì o tún bá dúdú papọ̀ kọ́ ọ parẹ́ ó lọ sí front àwọn àbókí kọ́ lóde orí lójú ara rẹ̀ wọ́n náà ń dé wíìgì nù o. eléyìí gan. ah eléyìí sáyé rẹ ti yẹ yìí ìwọ síbò púpọ̀ yẹ kọ́ bright diffusion bí uniform rẹ ṣe bright ìwọ lọ́wọ́ bright tọ́pọ̀lọpọ̀ nǹkan bàjẹ́ mọ́ la. only there is light at the end of the tunnel wọ́n ti gé náà ilé. eléyìí kẹ́ sórí mọ̀jẹ̀ ń parọ́ fún ọ ó ṣe yọkú sọ́rin ìwèrè tó o pé wedding kọ́ parẹ́ pẹ̀lú bó ṣe yanjú wo ìwọ aláìda ìka èèyàn ni ọ wọn ní kò síbi tán ìtí kẹ́rì alẹ́ ipe bó ṣe máa ń kó ìmọ̀ sọ̀tọ̀ ọ̀tọ̀ ni kò síbi tí wọn ìtí dáná alẹ́ ìwọ dáná alẹ́ ọ̀dáná àárọ̀ ọ̀dáná ọ̀sán wo tó o bá dáná àṣálẹ́ àbí kí n wọnú rẹ. má wọnú ẹ̀tọ́ má wọnú ẹ̀tọ́ nítorí wọn káwọ́ gbé abí àtọ́lé báyìí àwọn aṣẹ́nu bí abí àwòrán ìwà burúkú lẹ́yìn méjì ọ̀hún wo ìwà burúkú and don't worry eh. you guys will be sacked. lágbà lágbà àwọn ọ̀dọ́ yẹn méjì my friend mm -hmm. let's go. but before we go i still have something to tell her. tell her. sórí wíìgì orí rẹ yìí mọ̀ kó rí òkú ló ti yọ dá padà fẹ́ ni ó ní bí ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ó rìn òwò ọjà ni. ẹ dẹ́kun ẹ má bínú o àwọn ẹgbẹ́ tí ń tẹjọ́ ń jà sí emperor àwọn ọdún ní same category ṣé lọ́sọ tẹ fẹ́ wọ̀ lọ́sọ fẹ́ fi fi yín sí re ẹ̀yin o bẹ́ẹ̀ tún ṣe wọra yín kẹ́ ẹ tún parẹ́ èmi mọ sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin alábòsí amukú mẹ́kọ̀ ìka ẹ̀dá yìí ìwọ gbogbo bó ṣe ń gbẹnu sí láìsọ lórí gbogbo ẹ̀kọ́ tá fídíò rẹ̀ ń bẹ lẹ́wọ̀ mi o ṣẹ́ṣẹ̀ bú ti báyé rẹ jẹ́ ee sọ fún ọ ni n bẹ nu fídíò mi ó dijọ́ tí màá bá bàtí ẹ̀jẹ̀ kí n tó mú fídíò jáde àti wọn náà ìwọ máa ń kọrin ìwọ yìí máa ń kọrin. ìwọ tó yẹ pé táwọn èèyàn bá ránṣẹ́ tó bá pààkì ọkọ̀ síbí ó ti lọ ní ẹjẹ máa ń fọ mọ́tò tó bá ń fọ mọ́tò wọn tán ọ̀sẹ̀ wọn ọmọ mi báwọn èèyàn fọ mọ́tò bí ni tó bá fọ five hundred ó wà mọ́ ilé kàpẹ́ ọmọkùnrin ti láwọn ọmọkùnrin ti láwọn ju olùbá fọ kẹ́ ẹ parẹ́ papọ̀. kẹ́ ẹ tẹ̀ pa ìlà ìlà ilé ìwòlà èkó ryan lókàtí ilé ìlọsókè ilé wálẹ̀. ìlú ó ṣe correspond nígbà pé àwọn olóòlà tán bọ́ ọkọ̀ là gbogbo wọn náà ń fíńgà wọn lọ́wọ́ wọn fi ń gbà lọ́jọ́ tó ń fẹ́ dá ọ lójú mo sì ń padà bọ̀ wá bá o. Ah, really really ara nǹkan mi. Ah, ah, àbọ̀sọ ìwọ ọmọ kẹ́kẹ́ <laughs> ojú. àbí mò ń lálàá ni. gbé fún àti apá gbé fún ṣé dúró ṣé kìí ṣe pé wọ́n ti fi òwú dúdú àti òwú funfun ṣiṣẹ́ fáwọn ará rí. wọn ò lè jí mi. Abígẹ́ táwọn ilé yìí tí wọ́n bá fi lè gbà wọ́n padà síbí èé kọ̀wé fi ṣẹlẹ̀ bí. sotiri iṣẹ́ sílé epo ni. wo Ọlọ́run ní bọ́ ẹnu ẹyẹ Ọlọ́run ní ẹnu ẹyẹ. ṣé wọ́n jẹ́ ẹyẹ ni. ọkẹ́ ò ń ṣe ẹyẹ iṣẹ́ tó ní sí ojẹ́ tètè gbajúmọ̀ tó bá padà wá wá àwọn ọ̀gá ló kù sí ipò kan mìíràn. Abigẹ̀ kíní ló ń yí lọ bí odò yìí Abigẹ̀ Abigẹ̀ ha mo ṣe sáwọn méjèèjì wà padà máa ṣiṣẹ́ bíi. ẹ máa káàbọ̀ o ẹ surprise bẹ ṣe eré wa bí. Ah, ó yà mí lẹ́nu náà ni ó ti pẹ́ tí mo ti rí yín pọ̀ báyìí last. nǹkan ti ṣe yìí. Hmm, àti pàápàá yín nǹkan ti bàjẹ́ láàrin wa gan pẹ̀lú gbogbo bá ti ṣe yan ara wa lódì à ń sẹ́rí èṣù lágbára ni kò ní gbàlà ibi tó dùn báyìí lè súnmọ́ fẹ́ bà á sí èṣù yà wá ni simply because of position àwa bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ láàrin ara wa ọmọ ìyá mi ni a ti sẹ́tù jà kò sábúrú láàrin ara wa ọ̀gì mi sáà ti jà ah, ah, ọmọ ìyá mi jẹ́ five ṣe rí náà kú bá ti jẹ́ wọ́n ń jẹ láti jẹta àti sẹ́tù. ẹni sọ̀rọ̀ so nǹkan tí ẹ̀ ń try láti sọ fún mi ni pé ẹ̀yin fúnra ara yín nínú ẹ̀yin méjèèjì ẹ mọ̀ wípé ẹ̀ ń ṣèkà fúnra yín ẹ̀ dẹ̀ ń ṣe intentionally àbí just to hurt one another. lóòótọ́ ni pé we are hurting one another kì í sì ṣe nítorí nǹkan kan nítorí ipò mi tí kò bá ti wà báyìí èṣù mọ́ ń lọ́wọ́ sí i kí èṣù mọ́ dàrin wa rú ẹ dákun mo ní ìbéèrè kan ní mo fẹ́ bí ẹ̀yin mọ̀ bóyá ẹ lè dá mi lóhùn bẹ́ẹ̀ ni. mo ń gbọ́. ṣe bí wọ́n sọ pé ẹ̀ ń lọ ni pé mò ń lọ lọ́bọ̀ normal normal náà ṣe bí ó yẹ kí n lọ on leave ni ṣùgbọ́n gbogbo wọ́rọ̀ wọ́rọ̀ òṣì tẹ̀ ń ṣe yìí kò jẹ́ kéèyàn lè lọ leave ọ̀hún gan mọ́ báyìí ẹ fún yàn sinmi. ta ló ní o má sọ̀rọ̀ tẹ́lẹ̀. apá tiẹ̀ fẹ́ yẹ̀ ẹ́ ọlọ́fẹ́ bá ń ba tiẹ̀ jẹ́ apá kí ló tó wá fún mi wrong information. how how will I give you wrong information. niso ìwọ kọ́ lọ sọ fún mi pé eh, manager ló ń pẹ́ ọfẹ́ mú kan náà méjì láti ṣe manager gangan. síbẹ̀ explanation original ló ń gbọ́ lẹ́nu wọn yìí wọ́n ti sọ fún èmi náà lọ́jọ́ wọ́n ní pé wọ́n lọ èmi ọmọ pé wọ́n lọ leave ni. what the fuck. apá apá àṣìwé òtá sì sọ àṣìgbọ́gbà ni nǹkan tẹ́mi sì gbọ́n fúnra àṣẹ wọn sọ pé tí wọn bá lọ tán ìkànnì wa ní ọmọ mọ́nítọ̀ tí wọ́n fi dé padà. so ẹ̀yin méjèèjì ẹ mọ̀ nínú ara yín pẹ̀ ń ṣèkà fúnra yín ẹ̀dẹ̀ mọ́ mò ń ṣe torí ipò àbí torí dáadáa wo lẹ ṣe pé. ó yẹ kí mi wá superior than him but ti settle ẹ̀ ṣá. ẹ má yẹ ká tún padà lọ́bẹ̀ yẹn mọ́ àmọ́ rántí àìdá tó ti ṣe fún mi. Ah, kò sí wàhálà. sorry ma. kò tí ẹ need ṣe rí ìyá tẹ́tí ẹ fi jẹra yín gan ó ti tó kò need kí anybody fìyà jẹ yín mọ́ but we do not need your services anymore in this company. Ah, ah, ọ̀dẹ̀ ń ṣí ọ ni ọgbọ́n nǹkan tí wọ́n ń sọ ni ṣé English ò yọ dára ni English ò yọ tààrà ni. ṣé kò yé wọ náà ni. ìtàn gbìyànjú àti sọ ni pé wọ́n fẹ́ dá wa dúró wọ́n fẹ́ fún wa sack letter mọ́mí wẹ́dà kan mọ́dà wọn dúró ẹ bá wọn management sọ̀rọ̀ ah, ah, ẹ dákun torí ọlọ́run á correct gbogbo correctables ayé wa ẹ dákun. a ti mistake wa and we will be fine now. ah ah ah oh my King god me. i really regret this ah, oh de bẹ̀bẹ̀. mo ń bẹ̀bẹ̀ bá. lọ́wọ́ steve báyìí. fún ọ náà steve ni. look look straight into my eye bọ̀mà i am emotional right now you can see i am crying from inside i am so sorry. mo ti bẹ̀rẹ̀ sí ní ké gbogbo ilé ìtẹ̀ǹbara yìí ṣe kó kán yé o àbẹ́ni kò kàn wá mọ́ nǹkan tèmi mọ̀ ni wípé àti sáàkì ah! ẹ máa lọ. ẹni tẹ́ bá ṣe báyìí tẹ́ dá wa dúró níbo lẹ ti fẹ́ ká bẹ̀rẹ̀ gangan èmi nìkan ni mo lákòjọ nínú àwa méjèèjì ṣé wàá rí àkójọ mi nínú kóló wọ́n ti jí kó are you saying we should go back to school àwọn. ẹjọ ẹjọ èmi kan tẹ̀ ti lọ yáwó ń pàǹpì báyìí wọ́n dẹ̀ ti yá wa ọ̀tá àti ìròwò dà padà wọn pé tẹ bá sáàkì wọn ti bá àlẹ́ ṣe fẹ́ dẹ́wọ̀ yẹn padà that's my own concern. please get out. sorry uh, my, one second my bad ọ̀yáwó bá mi. ẹ̀ náà ìwọ kan mo fi ṣoní ìdúró wọ́n ti pè é ni. o fi mi ṣoní o. abájọ tí wèrè kan pè mí lémọ́lémọ́ pé yàn kan fi mí dúró mo lẹ́ni ti kú ni. àmọ́ ah, ya six two. mo kúkẹ́. wà ní tí mo sọ fún wọn nígbà tí mo rí sí nǹkan fi ń pè mí. àìlọ mo ya six two ni o. six thousand two hundred. six thousand two hundred. ẹ mo fún ẹ one two gbogbo dáná lánàá. ẹ bọ́ sísá jọ ẹ bọ́ sá get out get out. ẹ wo ẹ wo ìgbà tí mi ò serious tèmi àti ẹ̀jọ́ ń bára wa jà mo jí fóònù mú sẹ́ni kankan tí wàá complain pé mo jí sí lọ́rùn bọ̀ náà rí dálẹ́bi. Ah, ah, ata twelve pro max ni. o jí bátìrì o jí fúra wàsó tún ti twelve pro max. you did that one stop up come on stop up ah! you stay that sin you stay the sin. kọ́nìkàlùkù mọ̀mọ́ nǹkan tí mò ń ṣe mi ò ṣá wèrè. kéréké o yà wèrè o yà wèrè báyìí. ọgbẹ́ni o yà wèrè báyìí. alọ́ yà wèrè ìwọ yà wèrè báyìí. alọ́ yà wèrè. ọ̀gá má pariwo mọ́ mi dà. ọgbẹ́ni tí bá sẹ́yìn tí rẹ̀. wàá sẹ́yìn tí ta ni. tí bá lu sẹ́yìn tí rẹ̀. wàá sẹ́yìn tí ta ni. ọgbẹ́ni luka mẹ́ta. tí bá gẹ̀jẹ̀ lọ́yàn. it's over with you now. it's over alájẹ ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ ọ̀gbẹ́ni kẹyìn ayé sí ẹ kẹyìn ayé sí wọn náà mi náà kẹyìn ayé sí ẹ àtọjú àtẹyìn ìfẹ́ rí ẹni tì wọn mi tẹfẹ rí wọn ọ̀gbẹ́ni gàràwé alájẹ ẹ má ti mí ẹ mọ́. láǹkà ẹ̀. ṣé àmọ̀ bá ara jà láìpẹ́. kí mi gbà bí kí wọ́n gbà bẹ́ẹ̀ kí ẹ ṣe ilé kan náà lájọ ń lọ. ẹ̀dúrà náà ló ṣe ṣé tá a bá délé sáfùrà wa mọ́ jèlè sáà báyà ara wa jẹ́ ọ̀tàn ààrẹ sọ́ọ̀lù ọ̀hún fẹ́ fi dé ọba mi jàlájọ ọjọ́ ẹ̀ kí ló tó yẹ kọ́ sniper sínú oúnjẹ fún mi. báyìí náà báyìí náà tàbí máa bá mi kó o. ọlọ́run ìjọ òkú tí wọn bá kú èmi náà mọ̀ sí i. ọ̀rẹ́ mi. àwọn orí àwọn adọ́gán sọ pé olúwa gbé nǹkan ayọ̀ orí ẹ̀ bá ṣe ọ̀rẹ́ mi. wọ́n ti yọ wá ń sẹ́ àìgbọ́n àti àyínlá àká ìwà ìwà ń wára àti ká mọ̀ bínú ohun tó kó bá wa nù. many ni pé we are both young and bad. sórí ilé ayé tá a wà bóyá rẹ̀ sábà fẹ́ sórí ọ̀dà akéèyàn sọ pọ̀ sí i gbéyàn sọ̀rọ̀ àti ìbísí ọ̀lọ́ mọ̀ tó ti yẹ̀yẹ́ mọ̀ sọ̀tà ẹni tí ń gun ẹnìkan lẹ́nìkan fi ń rẹ́rìn-ín ayé wọ́ọ̀dù àjùbá yìí ọmọ pé ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ lọ́lọ́mọ ń gbé ibi tọ́lọ́ bá ti wà báyìí èèyàn mọ̀ grow. ok báyìí sè àdìgọ̀ kadà táwọn fẹsẹ̀ ṣẹṣẹ wọ́n fẹ́ sọ̀rọ̀ sẹ́kù iṣẹ́ òdàbẹ́ ọlọ́run kò ṣẹṣẹ aláàlú àríkà àdìgọ̀ kadà lọ́lẹ́ o àfẹsẹ̀ rìn kálí mọ́ ní mímí mí sí